السلام عليكم ورحمة الله وبركاته أتريك قبل رمك لدى قد سيفواني wọn wá sí lọ ṣùgbọ́n àwọn omo yii kò sóore lára o wàsítàfìtàhù àwọn anábì ọlọ wọn tọrọ àwọn àránṣẹ́ ọlọ lórí àwọn èèyàn eléyìí jẹ àlàyé tó ní Abbas radiyallahu anhuma tó sí Abdurrahman ibn Zayd ibn Aslam oní استفتح الأمم على أنفسهم àwọn èèyàn tí ọlọ́run náà wà lábẹ́ sí náà kọ́ láti gbàgbọ́ àwọn ni wọ́n tọrọ àránṣẹ́ ọlọ́run lórí ara wọn wọ́n sì pè fúnra wọn gẹ́gẹ́ bí wọ́n ti sọ yìí pé apá kan nínú wọn allahumma in kana hadha huwa al-haqqa min 'indika fa amtir 'alayna hijaratan min as-sama' aw atina bi'adhabin alim ìwọ́lọ́run tó bá ṣe pé dáná bí yìí sọ̀rọ̀ ń bá ní òdodo látọ̀dọ̀ wọn lọ abẹ́ọ́ pípé kò jẹ́ ká máa lódodo pẹ̀lú rírọ̀jò kúta lé wa lórí subhanallah wọ́n ní yẹn ṣe máa ṣe pé fúnra rẹ̀ fún àwọn gan ni wọ́n tọrọ àránṣẹ́ ọlọ́run lórí ara pé kọ́lọ́mọ bọ́ pa wọn tọ́ nínú kọ́ rọ̀jò kúta lé wa lórí láti sánmà àbí jẹ́ kí ìyà tí máa dání tí máa ronú kọ́ jẹ wá. ó ṣeéṣe kó jẹ́ pé méjèèjì náà ló ṣẹlẹ̀ báwo ló jẹ́ táwọn èèyàn yẹn parọ́ ànábì ọlọ́run lè ṣépè fún wọn ànábì ọlọ́run lè fẹ́ lọ́run wọn lórí àwọn náà lára lè ṣépè fúnra wọn lérò pé táwọn ṣe lọ́dà àti pé nǹkan kan ọ̀dà tó lẹ́yìn náà sẹ́yìn gbọ́ pé òjò òkúta rọ̀ láti sánmà tó ẹja sọ bẹ́ẹ̀ ká fi dá ànábì yìí lágbára. káàsì fi hàn kọ́lọ̀ kọ́lọ̀ ràn torí tó bá lọ dé òdòdó táwa sì tako bá sì tako yìí tá a sì tún fẹnu ara wa tọrọ kọ́lọ̀ ọ̀rọ̀ òdòdó ta lé wa lórí tó bá dé òdòdó ọ̀tá ẹ̀ kọ́lọ̀ ọ̀nà ti ká ẹ̀yìn ayé ẹkú dànù so àwọn wò kọ́lọ̀ wọn ní síbẹ̀ ìyẹn sì dán lọ wọn ní ọmọ fìdí rẹ ó ṣe é ṣe pé kọ́ ànábì ló ṣépè fún wọn ó sì ṣe é ṣe kọ́jọ́ pé táwọn náà tọrọ fún ara wọn kọ́ ń lọ sí wọn wàá sì tá àwọn anábì ọlọ wọn tọrọ àrànṣẹ Ọlọ́run ọba lórí àwọn àbí àwọn èèyàn yìí wọn fọwọ́ ara wọn wọn fi sípè fún wọn tó ṣe é ṣe kí méjèèjì ọ̀ṣẹ̀lẹ̀ tọ Ọlọ́run ọba sọ nípa àwọn kèfèrí tó àwọn kèfèrí náà máa ń tọrọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe tó lọ́wọ́ bá sọ bí báyìí ibi allahumma in kana hadha huwa al-haqq min 'indika fa amtir 'alaina hijaratan awo tina bi aw atina bi'adabin alim wọ́n lọ tó bá ṣe pé òdodo bá ní táwọn anábì yẹn sọ òdodo tọ́tọ̀dọ̀ wọ́n lọ́wọ́ bá wà rọ̀jò òkúta rọ̀jò òkúta lé wa lórí láti sìn wọn àbí kò jẹ́ kí ìyá ti máa ta ni ti máa ro ọ̀jẹ̀ wa. tọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe sọ gbàjọ ogun bàdà nígbà tí àwọn kèfèrí sọ pé tó bá kó òdodo bá ní Muhammadu bá mú wa so kọ́ lọ́n pa àwọn lónìí ọlọ́run ní intesteftehu tẹ́ ẹ̀ máa ń tọrọ àrùn sí ibi tó wá gbódòdó ni muhammad mú wa kẹ́ ìparun faqad ja'akumul fath ìparun ti dé lórí ọlọ́run ràn muhammad sílẹ̀ wa in tantahu tẹ́ bá sì fa ìgbàgbọ́ sílẹ̀ tẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ fa huwa khairul lakum ń lò lórí fún un kẹ́ gbọ́ lọ́wọ́ bó kẹ́ fa ìgbàgbọ́ lẹ̀ ń fún un àwọn anábì ọlọ́run tọrọ àrùn àbáwọn àlùmọ̀ yìí ló ṣépè fúnra wọn. وخاب كل جبار عنيد gbogbo àwọn alágbẹrùgbẹrì àwọn alágídí àwọn afidìrẹ alágbẹrùgbẹrì onímọtòmọtò oníjọra ẹni lójú onímọsẹmọsẹná àti àwọn alágídí tinú mi ni màá ṣe ẹnì kan ò lè gbé pé má ṣe tó wù mí lẹ́yìn àtọwọ́ mi lẹ lè gbà mi. gbogbo àwọn alágídí wọ́n fìdí rẹmi àwọn ẹni tó kọ òdodo wọ́n fìdí rẹmi nígbà táwọn ẹsẹ Ọlọ́run bá dé gbogbo wọn náà kú dànù gbogbo wọn náà kú dànù wá yakata yakata ti máa ń takọ lọ́n lójú korojú wọ́n máa ń takọ lọ́n ní gbangba rẹ náà báyìí báyìí torí ẹ kí ẹ bọ́ كل كفار عنيف gbogbo aláìgbàgbọ́ tó di alágídí ẹsọ wọn sínú nàjà hànà manáàcì lọlọkẹyìrì pàtẹlẹ mọrí ẹni tí màá dínà orí máa wọn kò ní fẹ́ kún sí rere fọmọlá kejì ó sì tún jẹ màtẹdì ọlọtẹ mọrí oníyèméjì alẹ́dí jàcálẹ màláhi ilà náàfà ẹni jẹ́ pé ọbọ̀ lọ́wọ́ bá wọ́ọ̀rọ̀ gùn fẹ́ alqiyáhu fi làdábì ṣẹ́dí. ẹ dá sínú ìyà ìyà tó le koko torí kò gbẹ̀yàn débi kankan al-inad ń pè lágídí kò gbẹ̀yàn débi kankan bákan náà at ìgbéraga ìjọra ẹni lójú ìmásese pé mọ̀sẹ́mọ̀sẹ́ náà èmi mo báyìí kò gbẹ̀yàn kankan ìmọ̀ padà pààrọ̀. tó bá yẹ pé gbéraga ní bá ń dọ̀la ta ló ń gbéraga sí ta ló ń gbéraga sí nítorí pé gbéraga ga ìtumọ̀ rẹ̀ ní pọ̀ jámọ̀ kankan ìtumọ̀ gbéraga ní gbogbo èdè tó máa sọ pé fòlànà yatajabbar lágbájá ó ń ṣe mọ́tòmọ́tò ìyẹn ni pé kò tó ó ń ṣèṣe pọ̀ntò ni ó ń ṣègbéraga ó ń kàn gbéra rẹ̀ ga ní kò rọ́ńdò lọ kò jẹ́ni tí wọ́n kà lọ tí wọ́n dà sínú kòròfò sáná wọ́n ní wọ́n ń gbéraga gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé wọ́n ti pè ẹyẹ ọ̀kìn yìí máa wú ni kò tóbi ti ṣe máa wú nínú yẹn tẹ bá ká gbogbo yẹn rẹ̀ dànù tẹ tẹ tẹ tú dànù ẹ rí i pé rondo tó ń torí ẹ gbéraga ni ẹ tó ìgbéraga ò gbéyàn débi kankan tó bá ṣe kọ́ lọ́nà lọ́ bá ń ṣe gbéraga sí ọlọ́wọ́n da ọ ládàá dànù yọ kàn lákàtà tó bá jẹ́ pé àwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ ni kọ́sọ́ọ̀dì kankan wàláhì tọ́lá kọ́sọ́ọ̀dì kankan gbéraga tó ń ṣe sáwọn èèyàn nínú kọjá kó tó wọn nínú kọjá kó tó wọn tó bá kó tó àwọn èèyàn tó ń ṣe gbéraga sí àwọn wá kéré sí ọ ṣe gbéraga kí ni ṣẹṣẹ ṣé wọ́n lọ ń gàrí àwọn náà wọ́n lọ ń gàrí tiwọn wọ́n lọ ń fún ọ látẹ̀kùn tó àwọn tó fi wá jẹ́ pé ọkàn máa atẹ́gùn ṣètọ́ ni wọ́n fi ọ látẹ́gùn lápá fi ọ látẹ́gùn lórí ọmọ wa wúra rẹ pé nìkan lè yàn èèyàn yóò pọ̀ jámà kankan who kí lọ jámà ò jámà kankan lè má dá nítorí pé wọ́n bẹ̀ wọ́n ìwọ kankan nù gbèsè ayé kí lọ fẹ́ sí torí ẹ téèyàn bá tu ọ ọwọ́ kò báwo wá ni tó ń bá tún ju ọ lọ. tí wọ́n kàn máa ṣàpèjúwe rẹ bí ẹni tí òye ti ràn kùn èèyàn yóò ní sí ràn kùn sẹ́wọ̀n pé ibi ní gbé ká tó eléyìí túmọ̀ sí pé ká mọ̀ ara wọn lọ́lọ́run fi máa gbé yàn ká tó jabarutiya ọlọ́run ọba nìkan lónìí pé mo tó mo tó mo tó mo tó ọlọ́run ọba lọ mo sé mo sé ná tọ́lọ́run tó àmì yàn á. ìwọ ìwọ gẹ́gẹ́ olùgbà ọjà mọ kankan wà nothing so ọmọ ẹ lẹ́yìn sẹbi sẹyìn lẹ́yìn sẹbi sẹyìn ntí o sì já mọ kankan ọjà mọ kankan bẹ́ẹ̀ náà ni alẹ́rìnàt orí kunkun orí kunkun a mọ lágídí a kò lè gbé ọlọ́bí tọ́ da ibi orí búnà lágídí máa gbé yẹn délé yẹn nítorí rẹ ọ̀rọ̀ sí tọ́lọ̀ lẹ́ni tó tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa sallam kékuku ṣe pé àwọn èèyàn tó kọ òdodo pèsè pé gbogbo wọn ni ọ̀daràn ṣùgbọ́n ìgbéraga agídí náà ní ìfẹ́nu ní òde kọ́pọ̀lọpọ̀ tẹ̀lé òdodo àmọ́ pé òdodo lélẹ̀ àwọn náà mà lódodo sọ́dà bíi ẹni tí ń ṣiṣẹ́ babaláwo tí wọ́n wá ń ṣe wáàzì fún un.

òun ti se máa mọ́lẹ̀ lọ́sàn tó irọ́ ló máa ń sókùnkùn òun ló lè dojú sọ àwọn èèyàn àmọ́ òdodo àkínní wọn ń gbé pamọ́ mẹ́ torí ẹ̀ ká máa yẹ alágídí o ká sì máa yẹ onígbèraga nǹkan méjì yẹn máa sí yàn lọ́la torí pé gbèraga ò ní dé kọ́ gbọ́ òdodo lẹ́nu ẹni tó máa sọ ọmọ gbẹdẹ wọn bì ọmọ àjò tí ẹni tá a máa gbọ́ òdodo lẹ́nu rẹ̀ nù tètè máa mú káwọn ọ̀rọ̀ ṣiṣẹ́ alágídí ó sì máa sọ pé a ah, lọ sọ bó rí bẹ́ẹ̀ náà gàn tèmi tèmi ní tí ń ṣe ní ṣe tí ń ṣe ní ṣe ṣé o lè mú òní kí ló kí ló ṣe fún tí wọn bá ṣe ọlọ́run ní wọn ọlọ́run ṣe fún gbèsè torí ẹ a fi ń dá àwọn onígbèraga lójú àwọn alágídí pípé ọ̀nà tí wọ́n ra gbálẹ̀ ọ̀nà tí mú kí tẹ ní ọ́ tí mú kíta ní ọ̀bù bàjẹ́ lọ́la kìyàmù kì í sọ̀nà táwọn onílàkà ẹ̀ máa tọ̀. ó wá nínú hadith wípé. yu'ta bi jahannama yawm al-qiyamah wọ́n mú iná jahannama wà tó bá ti jọ́ gbin al-qiyama. fatunadi al-khalaiq jahannama wà kó gbogbo àwọn ẹ̀dá tó lọ́n dá tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fataqul tọ́sọ̀ pé inni wukiltu bi kulli jabbarin 'anid èmi ò ń ṣe wa lọ́ọ́ dá mi fún pé kí n lè jó gbogbo àwọn onímọ́tómọ́tó àwọn alágídí gbogbo onímọ̀tòmọ̀tò alágídí lọ́lọ́run dá mi fún pé kí n jó wọn abẹ́ ẹ̀gbọ́n ti dá náà wọn sọ torí ẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa ọ̀dọ̀ wa ká bẹ́ẹ̀ bá wa. وخاب كل جبار عنيد أي خسر gbogbo àwọn onímọ̀tòmọ̀tò gbogbo àwọn alágídí wọn ṣòfò náà wọn ṣòfò náà. من ورائهم من ورائهم جهنم إن جهنم بين واجوان بين ابن عباس ستما شبه الفابيتيكالي من ورائهم جهنم جهنم بلين شبه ابن عباس ستما رأيك من أمامهم ni جهنم jahannama bẹrẹ soko síbi tí wọn fẹẹ sáwọ wọn wọ náà jahannama náà tọ. kọlọ kọlọ sì wà lọ màá ná wa yusqa min ma'in sadid á sì ma fún wọn mu nígbà tó bá omi omi tí ma jáde látàrí egbò ni wọn máa fún wọn nínú jahannam. kò sómi kan tí wọ́n fọ ọmọ jahannama ọmọ aná àfi omi tó gbóná burúkú kí tí wọ́n sómi àlẹ́ tutù tí máa tú jáde lójú egbò máa fún wa yóò gbóná burúkú yóò gbóná tayọ sísọ máa fún wa ní òun yóò sì máa rùn kọjá gbogbo sísọ inú wọn máa fún wọn nínú iná jahannam ọlọ́ọ̀ni hadha falyadhuquhu hamimun wa ghassaq ẹ máa fún wọn nínú iná jahannam hamimun omi tó gbóná kọjá sísọ tó jẹ́ omi ètútù wa ghassaq burúkú rún tí ó burúkú tó tutù kọjá sísọ tọ́ èwo wa lọ da èwo lọ da fọmọ náà. sí ìtọ́ da mẹ́ omi ètútù tí máa tú jáde látara ìgbò tí máa rùn burúkú ni òun náà láàrin ẹ̀jẹ̀ àtòmí ni ènìwọ̀n yóò ti wá papọ̀ jù wa ni kí wọ́n máa fọ́ọ̀rùn máa náà ni wọ́n máa mú nínú nàdánù àti àmúmá ẹni pure water ẹlòmíì láyé mu àmúmá ẹni ẹlòmíì láyé mu. kíní kan five alive kíní kan mú kó yó dáadáa kò sí mi tó tó mú wá bá dọ̀ wọn bọ kó sáré kó wọn dàbí fíríjì rẹ tó bá dọ̀ nǹkan máa mú ọ̀gẹ̀tì ara tí lọ àfi kéèyàn tẹ̀lé sallallahu alayhi wa sallam torí ọlọ́ọ̀ni wa yusqa min ma'in sadid omi ètútú ìní wọn máa fún ọmọ anámu yóò gbóná burúkú yóò gbóná kọjá sísọ kódà bíi tí ìta àmúláyé tọ́m tí ọ̀ máa jó ọ lẹ́nu tí ó tún máa dùn mọ́ tí tí ọ̀ bá gbóná. kèé dùn àfìgbà tó di ìrọ̀lẹ́ ayé tá a tún gbọ́ pé tíì tútù òun náà tún wà wọ́n wá po wọ́n sọ pé tútù wọ́n tún kó àwọn yìnyín sínú ìrọ̀lẹ́ ayé ló bì nínú adùn tíì ìnìkìtì ò gbóná tó gbà tó ṣe pé gbóná kò ní gbóná lágbóná torí kí la dùn tá à ń mu tá à ń fẹ́ látẹ́gùn gbogbo gbà bó ti ṣe wá gbóná yóò tún máa dùn mọ́ torí nídàkejì tó o bá ro ti mílíkì tó wà ń bẹ̀ yóò dùn mọ́ tó o bá ro ti kòkòrò má di tẹ́ dà sí yóò tún dùn mọ́ akramakumullah nínú náà jahannam wa yusqa min ma'in sadid omi ètútù tó gbóná burúkú yóò sínú pé atẹ́gùn wo ló ní lẹ́nu tó fi fẹ́ kiri wọ́n ga iná tó ní ọmọ àwọn nínú nàjà ńnà ọlọ́wọ́n bá sì sọ nínú àwọn àyà púpọ̀ bí ó ti ṣe ṣẹlẹ̀ sáwọn ọmọ aná nínú àyà kan ó ní wàsókò máa ń hàmì máa ń fọkọ̀ pọ̀ àmàlà. omi tó gbóná burúkú burúkú ni wọn máa fún wọn mu yóò sì máa rẹ wọn ní fúnda àmúrẹ́ ń fún ni ìlòmítọ́ máa náà máa mú nínú àyà mi wa in yastaghithu yughathu bima'in kalmahl yashwi alwujuh bi'sa ash-sharab tí wọn bá tọrọ pé ẹ fún wa lómi mu ẹ dákun ẹ wò wá ṣe ẹ má jẹ òǹgbẹ kọpa wá ẹ ràn wá lọ́wọ́ ẹ fún wa lómi mu yorùbá tó bí mẹ́ẹ̀ẹ́ nkàlmọ́ wọ́n ràn wá ṣe pẹ̀lú omi tó gbóná burúkú àfi bí ìgbà tí kòkó ń hó nílò omi tí wọ́n gbé fún wa yẹ́sùwẹ̀lì òjò hà èyí dojú rẹ kẹnu kọ́mọ́ jo gbogbo ojú yóò jo gbogbo ojú ni ojú ó wì bí sẹ̀ṣọ̀rọ̀bù a ètò burúkú ni omi mu ìlẹ́lẹ́ yìí o ọlọ́run dákun ma sí wa lọ́mọ ẹ̀ náà ọlọ́run wa ń sọ bí oníyẹn tẹ̀tẹ̀ rọ́ọ̀kù èyí ọ̀ máa dà sọ̀n yọ̀ máa dà gẹ́ gẹ́ gẹ́ gẹ́ oníyẹn tẹ̀tẹ̀ rọ́ọ̀kù yọ̀ máa mú ní gẹ́ lẹ́yìn gẹ́ lẹ́yìn gẹ́. tọ wọ́n ló béèrè omi olóńgbẹ́ngbẹ́ wọn wá gbé omi fún ẹ omi yìí kìí ṣe omi tó bá ní láàmú ilé lè dà kọ́ máa lọ rárá o omi eléyìí ó gbóná kọjá àbíkẹ́ àfọ̀ kìí tún wá sómi ó omi etutu tí máa jáde lójú egbò pé àtomi ló di iná ni wọ́n mọ̀ wá mú mílíkì àdánù táwọn ọmọ náà máa mú nìyẹn nínú náà jahannam wọ́n wá mú bá ibi tí da omi tí wọ́n máa mú yìí kọ ojú yóò mú kí ojú ó wì ojú ó sè ojú ó wì a omi burúkú ni yàtàjàrọ̀rù ó kò sí dà lẹ́ẹ̀kan náà yóò máa mú ní tọ ní ti túláàsì ní ti túláàsì tó bá ti lè gbé sí ẹnu rẹ̀ tọ wọn ní gbígbé sẹ́nu tó bá ti gbé sẹ́nu màlẹ́kà ó tún mú òòlù yóò tún dáàbò síbí ọ̀dọ̀ olóòmù mi máa mú òòlù burúkú wọn tún dáàbò torípọ́lọ̀ ń nínú súra mi ó ní wa lahum maqami'u min hadid àwọn màlẹ́kà yẹn òòlù ń bẹ lọ́wọ́ wọn tó jẹ́ tìrín tó fún ma gbọ́ àwọn náà ẹ̀ máa mú ma jẹ́ wala yakadu yusighu yóò máa mú ní gẹ́gẹ́gẹ́ kò ní rí ọ̀nà ọ̀fun gbà sí kò ní balamu kò ní rí gbẹ́mì kò ní fẹ́ lọ lọ́nà ọ̀fun rẹ̀ nítorí gbígbóná burúkú àbí èyí tó sì nítorí burúkú eléyìí tó sì àwọn èèyàn ní ẹ̀kọ́ gbígbóná ńkọ́ wọ́n fẹ́ sòrò sétí ìgbóná ni àwọn afẹ́ sòrò gbogbo tó bá ti gbóná fẹ́ sòrò má sì rẹ̀ lẹ́sìn ẹ̀hẹ́n ọ̀hà lèmi ń pọ́ ni ebi tí ń pọ́ lójú kọ́ da gbogbo ẹ̀ mú bá wọn ó gbóná ní hundred degree centigrade ọwọ́ àdàmú gbogbo fún rẹ̀ wọ́n kò lẹ̀ lẹ́sìn alẹ́ kọjá àbíkẹ́ àfọ̀ tó ó ṣe sùúrù torí bí omi ọ̀bá hó ẹ̀kọ́ ò ní sè tá a bá dògì sínú rẹ̀ kò ní sè so bàbá sì wò pé ńgbà tó tó owó ló tó sè ló tó dẹ̀kọ́ ẹ̀dá wa náà dà á sọ́nà fún gbígbóná bẹ́ẹ̀ kò ní rẹ́nu mú mi so tinú tinú náà jahannam bẹ́ẹ̀ ni yóò máa gbóná mọ́ ọ kò ní rọ́nà lọ. ويأتيه الموت من كل مكان إكوما وابا نبقوانا nítorí títa ríro yìí yóò máa ṣe bí kókó wọn yóò tó bí ìgbà téèyàn fẹ́ gbogbo oríkèé òní lè gbà inú òní lè gbà ẹnu ọwọ́ yóò máa ṣe kókó wọn tó bá tiẹ̀ lọ jẹ́ kó wọ́n tún lè kú ni kò bá tiẹ̀ dá fọ kó wọ́n bọ́ lọ́wọ́ wàhálà yìí tọ́ ṣùgbọ́n kíkú àmọ́ wa bá ní gbogbo ọ̀nà kọ́nà ni ṣùgbọ́n èèyàn ò ní kú èèyàn ní kú wa máa hó ẹ̀mí mẹ́yìn ọlọ́run ò ní ọ̀rọ̀ kíkú wọ́n máa nàyà kú ma lọ́nà kọ́nà pé máa bọ̀ wọ́n náà mọ̀ létí àlọ́ ò ní ibi tó dé ibà láyà mú tó fi ha wà láyà ìyá ìyẹn kú bẹ̀rẹ̀ ẹsẹ̀ jẹ̀ pọ̀ tó àwọn akéèlè ayé náà máa ń bọ́ sí ọkọ̀ tí kú ó ṣe tí wọ́n lé wọ́n lé tó máa ń bá a sọ̀rọ̀ lọ́wọ́ máa ṣe kékeré kí ni sọ kí ni sọ tí ò dùn lẹ́nu tó ti lọ́wọ́ ti dé dọ́tà bá tó pàdé lọ abíọ́lé tó ti rí tọ́lọ̀ sí ládùn fún ọba ìbòrí à ń bá pàdé ṣé kí ló náà ná gbọ́rọ̀ ń gbàtà wà láyé ní tó bá tiẹ̀ jẹ́ pé túbọ̀ ń wálé ńgbà ní bóyá wọn bá bọ̀ ọgbọ̀ rẹ̀ àwọ̀ wa tí bá wọ akramakumullah torí ẹ ikú ọmọ wa bá gbogbo ọ̀nà kọ́nà àmọ́ kò ní ma huwa bimayyit kò ní kú tó bá tiẹ̀ jẹ́ pé bá tiẹ̀ tó wọ́n náà tó bá ti jìyà díẹ̀ yọkọ̀ kú yọkàn parun kò tó sàn kò ní kú kò ní parun ibẹ̀ ni ọmọ wa gbére gbogbo gbani gbogbo gbani máa dọ̀tún fún tọ́. ومن ورائه عذاب غليظ كما تيتو أو كان مؤمن سكني إليه يقبل ممن وتما جاما يتنقى tọ́lọ̀ wọn bá tọ́ka bá níyà kan nípa ọ̀dájú kó nípa ọ̀dájú kó nípa ṣé ẹ̀ mọ́ lọ́nà wasi'a kursiyyuhu samawati wal ard ìtìsí àgọ́lá rẹ̀ ọ̀fẹ́ tayọ sọ́mọ méjèèjì àtìlẹ̀ méjèèjì òun náà ni ọba tó tóbi ọba tó tóbi tọba tó tóbi bá sọ pé èèyàn jìyà tó nípa sẹmọ kékeré ṣe ẹhìn bí kéèyàn kan kọ́ jẹ́ kó tínrín bàjẹ́ àfi bí pọ̀pá fúlàní kó wá sọ pé ìyá tí ń fi jọ ọ ìyá ńlá ni ẹgbẹ́ ta ni ó fi ìyá ńlá jẹ ta ni sí ìwọ́tẹ́rẹ́ tí wọ́n bá kọ́ ọkọ̀ báyìí tí ó tún rọrùn kọjá rèké ẹni tí ó fi ìyá ńlá jẹ tí ọba ńlá ìgbà tó tóbi ju gbogbo nǹkan tó bá sọ pé jìyà tó nípa kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ torí pé wa man ahsanu min Allahi haditha wa man asdaqu min Allahi haditha tá lọ́rọ́ rẹ jòdòdò jọlọ́ kò sí torí ẹ̀jẹ̀ aṣọ ara wa ká bára wa sọ dodo ọ̀rọ̀ ká má tàn ara jẹ nítorí pé ayé yìí lásán náà lọ́wọ́ wọn máa ń tàn wọn náà ń tan ara rẹ̀ kò sí káwé ṣùgbọ́n àyè náà lọ èèyàn padà lọ́jọ́ onìkan ni ó da dára rẹ̀ onìkan ni ó dà mọ́ sí òótọ́ ni àbí òtí òótọ́ onìkan ni ó dà mọ́ tó àfi ká sọ̀ra lọ́lọ́run bá tún wá fi hàn wá wípé ìyàtọ̀ jẹ wọn yàtọ̀ sómi tí wọ́n mú yìí ọkà màmá ọkà màmá gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ nípa ṣẹ́jọ́rọ́ tó zẹ́kó oúnjẹ wọn nínú náà ọlọ́ni inna shajar innaha shajaratun takhruju fi aslil jahim igi kan ní dágbé ń hù láàrin inú náà jahim a ọlọ́run ọba ga púpọ̀ síbẹ̀ yìí náà rí tẹ́lẹ̀ pé àwọn ewéko kan bẹ àwọn igi kan bẹ tẹ́lẹ̀ pé wọ́n ní wù àfi nísàlẹ̀ òkun tẹ́tí bókun ti ṣe jẹ́ omi tó hàn yọ so àwọn èso àwọn arúgbìn kan wù bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé lè hù ń bomi tó ọlọ́run wa ní shajaratu zaqqum yìí báyìí inú náà jahimu ni ti ń wù iná àti igi sọ̀rọ̀ ẹni wọn wọn yìí sọ̀rọ̀ tó ṣùgbọ́n kúntọ́lọ́run bá fẹ́ ṣe é ṣe náà tó inú náà jahimu inú shajaratu zaqqum ti ń wù tal'uha ẹ èso rẹ̀ tí èso rẹ̀ bá yọ ka'annahu ru'usu shayatin ó dàbí orí àwọn ṣètọ́n wọn náà àròrí ṣètọ́n nìyẹn so àwọn ọmọ náà ní ọ̀dà bó lórí bó làwọn èso ṣẹjọrọ tó zọkùn tí wọn máa jẹ ti ṣe yìí fẹ iná hùm la àkèlò náà mìíràn ọlọ́ọ̀ni mo búra àwọn ọmọ náà jẹ mbẹ tí wọn máa jẹ wọn ò lè jẹ tán tí wọn máa jẹ náà láéláé fàmà òun náà mìíràn lòtò wọn máa jẹ lájẹyó ajẹrànkùn òbí wọn dà oúnjẹ ọmọ náà àṣé ayé òjì yẹn ó barakata Ɛ jollof rice ayé lọ́mọ ìrẹsì àtẹwà ayé lọ́mọ mẹ́rin wa mi dín ẹyin sisu ayé lọ́mọ kí retí ọmọ náà jahim shajaratu az-zaqum ní retí ọmọ náà jahim tó bá dúró làgbé dàrú kìí ẹ ó ti sún mi فإنهم لآكلون منها فمالئون من منها البطون والله ni wọn jẹ ń bẹ wọn ó sì jẹ lájẹ yóò àjẹrán ha torí ẹ ثم إن لهم لشوبا من حميم lẹ́yìn náà wọn ó tún máa mu omi tó gbóná burúkú nígbà wọn bá jẹ èso tó dàbí orí ṣètò ànútá ètò wọn tún mu lé lórí omi tó gbóná burúkú tó jómi ọyún ni thumma inna marji'ahum la ila al-jahim níbo wọn padà padà sínárì iná jahim tó ìgbà kan ọlọ́wọ́n bá ní wọ́n máa jẹ igi zapo ìgbà kan wọn ni wọ́n máa mú omi tó gbóná yẹn ìgbà kan wọ́n kó wọn sínú iná jahim ọlọ́wọ́n kọ́ la wa ń ọlọ́wọ́n kọ́ sọ wa ń agbára wọ̀ ọ̀ràn làwọn fi ń ṣe islam àwọn fi wà aljanna làṣẹ ń tẹ̀lé ta nàbẹ̀ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní inna shajarata zaqqumi ta'amul athim ẹ̀ẹ́dì kì í zaqqum oúnjẹ àwọn ọ̀daràn ni oúnjẹ àwọn ẹlẹ́sẹ̀ ni kalmuhli yaghli fil butun ó máa ń hó ni yóò máa hó nínú yóò máa hó pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ nínú ẹni tó ti jẹ́ kaghli alhamim gẹ́gẹ́ bí omi gbóná burúkú ti ṣe máa hó khudhuhu fa'aqilu fa'atilu ila sawa'il jahim ọlọ́ni ẹ̀rọ àwọn mú ẹ lọ sọ wọn sínú iná jahim summa subbu fawqa ra'sihi min 'adhabil hamim ìyà tó lé koko ẹ̀ dàlù wọn lórí dhuq innaka antal azizul karim máa jẹ́ nsọ ṣebí wọ́n lẹ́ni ọlá ìwọ lẹ́ni àpọ́nléláyé máa jìyà sóní ìsinyìí báyìí subhanallah so inna hadha ma kuntum bihi tamtarun ṣebí ní tẹ̀sí méjì ń parẹ̀ láyé nù tẹ̀sí ọkọ̀ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àwọn oníjìyà ẹni táyé bá ti yẹ ọ̀ràn yẹ yorùbá lẹ́bù bẹ́ẹ̀ ẹni táyé bá ti yẹ ọ̀ràn gbọ́dọ̀ yẹ olúwa rẹ̀ yorùbá lẹ́bù ni ọ tí ọmọ kó bá bá ńlá yà ń òun tọ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ọlọ́ni inna ashabu wa وظل من يحمو لا بارد ولا كريم وساق مانا يانان الله هذا وإن للطاغين وإن للطاغين لشر مآب جهنم يصلونها فبئس المهاد هذا فليذوقوه حميم وغساق وآخر من شكله أزواج àtàwọn àyà mi ìtọ́sọ nípa àyà burúkú مانا لنونا جهنم ọmọ سيدي يا náà jahannam àwọn ẹ̀yà yọ̀ wá ní dúró kò ní já yọ ọmọ wá lóríṣiríṣi ni tòní ọjọ́ tàná tàná ò ní jọ tọ̀la bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ máa gbé wá fún wa nínú nàjàhí wa ma rabbuka bidhallamin lil olúwa wa kì í ṣalábòsí o níta ẹsẹ náà lẹ́ ń gbà o ọlọ́wọ́n bọ̀ ṣàbòsí sí yín o dábàá wa pé ọlọ́ọ̀ tí ìyá wa yẹ wa ni tí ìyá tọ́sí ní kí la wá ṣe tá a gbogbo ìyá yìí wọn náà ti dá a torí ké ntò tó ṣe ọ̀pá má sí wa náà ọmọ bọ́lọ̀ ti ṣe ní kẹ tẹ̀lé tó ọmọ bí wọ́n ti ṣe lọ tọ́lọ̀ ní mẹ́tẹ̀lú lẹ́dínà kafaru bi rabbihim a'maluhum kasarabin ishtaddat bihi ar-rihu fi yawmin 'asifin la yaqdiruna mimma kasabu 'ala shay dhalika huwa ad-dalalu al-ba'id àpèjúwe mi ni o ilé ìtọ́lọ́ wọn bá tó fi lélẹ̀ fẹ́ni tó bá nílà káì kọ́ àjùlọ ẹni tó jẹ́ kèfèrí kó lè bá gba islam ẹni tó sì jẹ́ mùsùlùmí kó má bàa ṣe kèfèrí nítorí pé téèyàn bá ti ṣe kèfèrí wọn ní bàbá ńlá gbogbo gbogbo àrùn ìṣe kèfèrí sọ́lọ̀ ní bàbá ńlá gbogbo àrùn tó o bá ti jẹ́ ni tí ọ̀gbọ́n lọ́wọ́ bá gbọ́ bàbá ńlá gbogbo àrùn ti ń sọ àwọn kéékèèké ní ogun orí rẹ̀ tí bàbá ńlá gbogbo àrùn bá sì dání níjàkadì a kì í rí kéékèèké tó bá gorí ẹ̀ tó ìdí ni ẹgbẹ́ àpèjúwe tọ́lọ́wọ́n bá fi lélẹ̀ yìí kẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí ọmọ bá ṣe kèfèrí nítorí pé láwọn àwùjọ tí wáyé nínú tó bani lọ́kàn jẹ́ tí ó sì jájòjì òun náà ní kó ti jẹ́ mùsùlùmí kò ṣe ìsìláàmù ọ̀pọ̀ ẹ pé wọ́n jẹ́ abí ní mùsùlùmí ó ti di kèfèrí so ọ̀pọ̀lọpọ̀ ńlọ́wọ́ àtúnjẹ́ pé ìdí kèfèrí ti ṣe ní ìsinyìí báyìí ìsìláàmù lọ́gbàdé bẹ́ẹ̀ tó sì jẹ́ kókó ìsìláàmù náà ní aláìlórí lọ́wọ́ rẹ̀ tún jẹ́ dìsìn So, bákan náà a rí i pé láwọn àwùjọ wa àwọn ẹni tí ò ṣe islam wọn pọ̀ bàjẹ́ ni wọn pọ̀ bàjẹ́ so àpèjúwe tọ́lọ̀ wọn á fi lélẹ̀ fún ẹni tó ṣe kèfèrí báwo ni iṣẹ́ rẹ̀ ti ń gbélé ayé ṣe ṣe rí tẹ bá wò ó iṣẹ́ ìjọsìn tẹ́yìn mùsùlùmí ń ṣe eléyìí tó jẹ́ pé lèyàn ṣe téèyàn fi rọ́lá sí iṣẹ́ ẹ̀sìn kèfèrí tí kèfèrí ń ṣe ẹ rí i pé ọmọ ìní wàhálà tó wà nínú ìjọsìn tọ́lọ́wọ́n bá ní ká ṣe fún un tá à ń pè ní Islam lẹ́gbẹ̀ẹ́ wàhálà forílagi eléyìí táwọn kèfèrí ń ṣe wàhálà forílagi tí ò ní ládàá tí ò tún ní ládàá tó ṣe pé aṣèṣòfò aṣèdànù aṣèṣòfò aṣèforísán pánà ni ọlọ́run ní jọba wa ṣe gbogbo wàhálà ìtàn jọba ṣe gbogbo wàhálà ìtàn kí ni nǹkan tí wọ́n fi rí gbà. ẹ wo àpèjúwe kan àwọn kan nínú àwọn tó jẹ́ mùsùlùmí ẹ̀sìn náà wọn làwọn ń o wọn á pè wọn wọn á ní wọn gbogbo àwọn aboyún kí wọn wá wọn fẹ́ ṣe àdúrà pàtàkì fún wọn tí wọn fi sọọre tó bá dojú ọkùnlẹ káwọn lè gbóhùn ìyá káwọn ò gbóhùn ọmọ tó wọn lọ wọn á wọn náà ṣe kìnnìkan ìṣòro. láti òru yẹn títí títí títí títí títí nígbà tó wá di òru kanjọ gbogbo wọn àwọn aboyún ọlọ́lọ́sà máa ń tán ṣe sí wọn oníkálukú wọn bá di kíkọ̀ ọmọ ibi tó ń wà mọ́ kálukú ọmọ tó ń ṣe mọ́ so wọn á mú àwọn obìnrin yẹn wọn ti gbẹlẹ gbẹlẹ gbẹlẹ gbẹlẹ gbẹlẹ gbẹlẹ gbẹlẹ gbẹlẹ gbẹlẹ ló ń kà tó ju iye àwọn tí wọn ti rí mú nìsín lọ so wọn á lọ fi ọ̀kọ̀ọ̀kan wọn sí ìsàlẹ̀ kòtò tí wọ́n gbẹ́ tó jìn so wọn á gbé irin irin concrete wọn á gbé lé wọn lórí láwọn arin tó yẹ pé wọ́n di wọ́n lè di irin bí ogún tí wọ́n fi ṣe pílà láwọn baba ńlá pílà tí wọ́n á gbé lé àwọn oyún lórí wọ́n á ṣẹ̀ṣẹ̀ sí ní rọ àwọn concrete wọ́n á rọ lé wọn lórí ẹnìkan nínú ẹni tó wá ṣiṣẹ́ àwọn bíríkìlì àtàlò so ó wá ní ìgbà tí ó ń wo ọ̀kan nínú àwọn aboyún tí a máa ké kò sí ní tábìlì gbọ́ rẹ bábá yẹ ọpọlọ ó tún padà náà so nígbà tí wọ́n rọ kọ́ńkírẹ́tì lé wọn lórí ibi tó wọn ń da kọ́ńkírẹ́tì sí aboyún tó wá wà nísàlẹ̀ yẹn ni wọ́n á ń wò ó wọ́n á mẹ́rin pé òun sọ̀rì fún ọ òun sọ̀rì fún ọ afa orí ohun tí ń padà jù bíríkìlẹ̀yà torí ẹ̀ sọ̀rọ̀ agbáṣẹ pọnpọ́n máa kíyèsí ibi tó ti ṣiṣẹ́ ẹ̀hìn torí pẹ́ lómi ìdí àwọn owó yìí kò sí tí wọ́n lè ṣe wọ́n gbé wọn délé ikú gan-an wọ́n làwọn ọmọ ilé sùn àkàràwọn kọ́ mọ wá ẹ wo ìyà tí wọ́n fi ra wọn jẹ lórí òfò tó bá yẹ pọ́ lọ̀ǹgàn lónìí kó ń ṣe bẹ́ẹ̀ sí wọ́n ṣe bẹ́ẹ̀ kí lọ́lọ́ọ̀ ní kẹ́ ẹ ṣe é mú Islam tó tó bá wọn níbo láti ní kẹ́ ẹ kóra yín wá ní mọ́ṣáláṣí ẹ̀yìn olóyún pa aládùn àkàntà sí i wọ́n ní kọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́n rẹ̀ wọ́n lọ́n sọ kalẹ̀ dáadáa kí ló ń kọ́ mọ́ṣáláṣí ń gbàgbé ìwọ àmọ́ akó karamba ní kàn wá bàtà ẹ̀rí pé gbogbo ọ̀nà dáradára jágbajàgba kò sáyé rẹ̀ nínú Islam kò wọ́n wá da concrete wọ́n da lé wọn lórí nígbà tí wọ́n á béèrè tẹ̀sí rẹ̀ wọ́n ní awọ́ rònú wọ́n fi wọ́n pè burúkú ní sẹ́ni kó gun orí ibú àfi kẹ́ dẹ́kun rẹ̀ wàlá àfi kẹ́ dẹ́kun rẹ̀ ọmọ èèyàn gbọ́n jámà kankan má lábẹ́ òògùn ọ̀fọ̀ èèyàn yóò mọ èèyàn ẹgbẹ́ rẹ̀ yóò mọ á lò yóò mọ lò fún pé torí káyé yìí kó lè bá àrùn kọ́kọ́ fún un. táwọn gbé wa dìde ńjọ́ li rabbil alamin ṣé kọ́ńkírẹ́tì kan bẹ tí ó mú àwọn ilé ńlọ tó wọn fi ní dìde ńjọ́ gbé dàlùkìyà kò sí ìwọ ọ̀fẹ́ kó serú ẹ̀ fún ọmọ tiẹ̀ kò ní tí ọlọ́run kó serú ẹ̀ fún yẹ ẹ̀ kò ní tí ọlọ́run kó serú ẹ̀ fún yàwó ẹ̀ ló kọ́ pa àwọn sẹ́sìn náà ẹ̀sìn gan ti rí tontori di eléyìí báyìí gba islam kò sinmi má tanra rẹ jẹ wọn náà mọ̀ pé àwọn kẹtẹ ń ṣe irọ́ náà lásán náà ẹ̀tànjẹ lásán àwọn sẹ́ dúdú lásán tí òun náà ni wọ́n ń pè lẹ́sìn ẹ wá wò nígbà tí kèfèrí bá ṣe wàhálà tà kèfèrí mi wà tẹ́kí gbogbo gbà tẹ́yìn ń sùn yẹn tẹ́yìn ń sùn bá aago mẹ́ta aago méjì tẹ́yìn máa sùn tẹ́yìn máa falala tẹ́yìn máa sùn ó ti bẹ́ẹ̀ ta ó ti bẹ́ẹ̀ ta tó yẹ pé ọmọ pariwo káàdì so bá punishment wọn fún níjọ wọn kọ ọ̀sẹ̀ sófin ọ̀sẹ̀ méjì ló fi pariwo bẹ́ẹ̀ o sì gbọ́dọ̀ kanra kó o bá kanra olúwa bínú sí ẹ̀ àbẹ́ ẹ̀rí nǹkan mẹ́ ẹ̀rí kẹ́yìn ní ìsìn wọ́n jí ọ fásùbọ̀ tó ń pòsì àgọ́ mélòó wọ́n tó jí ọ fásùbà so ẹ̀rẹ́ lómi ní ìsìn àkọ́rọ́mọkọ́mọ́wá ó lè máa rin sẹ̀ká gbogbo ilé ayé láì wọ bàtà kò ní wọ bàtà pé kí ló dé alebọ rí sáìzì rẹ lọ́jà ó ní kèsì pé kò sí sáìzì òun àwọn fi ń sẹ̀sìn ni àwa táwọn wọ bàtà gan-an sún wa ní bàtà bó sún àwa náà lẹ́sẹ̀ẹ́ kọta kátara ka ká máa pariwo pé a ah, mo sì wọ́ bàtà o bó wà lẹni tó ń sabalasabala ní gbẹ́rìn bẹ́sẹ̀ bá gun pápálánbá bá gun sí ọmọ pétọ̀ nítorí wà lójú rí yóò sì máa wò pé òun tún fi gba aládàá náà subahana tọ́lọ̀ wọn bọ̀ ọ̀bẹ lómi nídìí ẹsìn ní ìsìn tí ọmọ tó bí yóò sì lọ fọ ọmọ kalẹ̀ wọ́n sì máa pa ọmọ ìṣèjú rẹ̀ báyìí tẹ́tí ọmọ kan tó tó tó tí ọmọ ìpè tó ń dúpẹ́ òun náà tiẹ̀ ti sojú sí ètò ó kú kó gbé òun náà ní ìsìn a'udhu billahi minash shaitani rajim ẹ̀sìn kan náà ni wọ́n ń pe gbogbo orí náà fa akramakumullah ìbẹ́yìn náà ló kọ́ pé àwọn kan ní wọ́n lè bẹ́ẹ̀ kíkẹ́ tẹ̀lékẹ́ táwọn bá ṣe báyẹn làwọn fi kílẹ̀ ń wá gan kílẹ̀ ẹ̀ fi rí nǹkan kan àdánù lásán lẹ̀ fi bá pàdé ẹ wo gbogbo ètò àǹsẹ̀ náà tẹ̀bí sẹ́kàn làwọn náà ń ṣe táwọn náà rò pé àwọn ò fi gba dáadáa pàdé eégún ẹwọ ẹ̀kú burúkú tó gbé sórí ẹ̀kú tó ṣe pé tí wọ́n bá rìn kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó lè sin wákàtí kan níbi tí àwọn alúlẹ́yọ̀ àti àwọn eruku burúkú tí wọ́n kún ara rẹ̀ dé ó lè sin fún odidi ọ̀sẹ̀ kan àbá ńlá ìlórí lọ́kàn gbèrú yóò gbèrú ní kándiya bí àwọn bá bọ́ ń ṣe runú àwọn bá bá rí òrùtì wọn náà ní òrùtì ẹ gbọ́ ẹ gbọ́ kí ni bàbá rí òrùtì bàbá yẹ kó òrùtì sọ yẹ kí bàbá rí òkú kò yẹ kó kú nítorí pé ẹni tí òru ẹ̀ pé egun tì kò yẹ kó kú ó yẹ kó lè takú láyà ńjọ ti kú ń bọ̀ pé èmi egun arọ́ ọ̀run mẹ̀lẹ́mí gan alára irọ́ lásìkò. so ẹ wo mẹsẹ̀ ń jìyà tó nídìí àrùn ẹ̀kọ́ egun ó lè kiri gbogbo olú yìí ní kọ bẹ̀rẹ̀ kọ́ máa nà lọ́lọ́gbọ̀n gada wèrè gan ti rí náà tí ẹ tún burú ju ti wèrè lọ léegun ó lè ṣe kíní kan kó gbé kíní kan sórí bí ìhó ìhó la rí tún máa lùlù tún máa pakuru máa àwọn bàbá ńlá ah, ẹ wo gbogbo orú rẹ gbé mu táwọn èèyàn wá ń sìn iṣẹ́ tẹ ẹrù kọ́ ẹ fẹ́ fi rí dáadáa kí lẹ́ẹ̀ fi bá padà tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù torí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fi hàn wá kékeré ń tan ara rẹ jẹ ó ń básìkò ara rẹ jẹ ó ń fásìkò rẹ ṣòfò torí pé òun náà gan padà ṣòfò ọlọ́run ní mátàlú lẹ́dí ìnàkẹ́fọ̀rọ̀ ọ̀rọ̀ àpèjúwe àwọn ẹni tá a ṣe kẹfìrí sọlọ èyí yòówù kẹfìrí èèyàn lè jẹ èyí yòówù ìṣe kẹfìrí rẹ lè jẹ tó o bá ti jẹ mùsùlùmí wọn lọ́wọ́ bá ń bá wí bíbá tó bá sì tún jẹ mùsùlùmí tó o ti tara rádaràdá kátàkátà tó ń wá kátó ti di kẹfìrí wọn lọ́wọ́ tó ń bá wí bíbá ọlọ́ọ̀ni àpèjúwe àwọn ẹni tó ṣe kẹfìrí sọlọ tí ọ̀gbọ́n lọ́wọ́ bá gbọ́ àmàlò iṣẹ́ wọn tí wọ́n ń ṣe bó lórí kìí ọlọ́ni karọ máa dín ọ̀dà gẹ́gẹ́ bí irú ni Allahu akbar gbogbo sẹ́ tí kẹfẹ́rí ń gbogbo òforí lu aago gbogbo òfara làkúta gbogbo wàhálà tí kẹfẹ́rí ń ṣe ọlọ́ni gbogbo sẹ́ karọ máa dín gẹ́gẹ́ bí irú ni ishtaddat bihi rrih dáa pé ìjì burúkú fẹ́ lò. ìjì burúkú ọ̀fẹ́ lọ́jọ́ wo ìwọ ọlọ́run fi yawmin 'asif ní ọjọ́ tí ìjì burúkú ń jà ìjì burúkú ló ń jà lọ́jọ́ yìí gbogbo sẹ́gẹ̀fẹ̀rí wá dé rú síbẹ̀ yìí náà ti máa fi tí wọ́n padà parí sí la yaqdiruna mimma kasabu ala shay wọn ò ní lè sẹ́ǹkankan kù nínú gbogbo tí wọ́n fi lé ayé wọn sí níwájú ìjì burúkú ìdí òkò tó nǹkan bá dúró yóò gbé bí ìdí ó sì kó iṣẹ́ kẹfẹ́rẹ́ nù yóò wá dà sátẹ́gùn gbogbo ọ wá di yóò dófò yóò sọnù bẹ́ẹ̀ ni iṣẹ́ kẹfẹ́rẹ́ ṣe rí o ẹ múra sí ẹ tún tẹná máa ẹ sòsùká sí kọ́ má bàa jábọ́ ẹ rù ẹ dì mú gbogbo ẹ ní paríparí àṣẹ náà òǹkà ni wọ́n ń pè láṣẹ ìgbà tí yorùbá náà sọ pé àṣe dànù yẹn ká ṣe ó yẹ ká rí kójọ ṣùgbọ́n kí ló padà ṣẹlẹ̀ dídànù lọ dànù ọlọ́run má ṣe àwa lọ́la ṣe dànù. akramakumullah ọlọ́run nígbà tí ìjì burúkú wá ń fẹ́ wọn ò ní lè sẹ́ǹ kankan kù nínú sẹ́wọ̀n kò sí kí lẹ fẹ́ múnú ẹrú nìsí nígbà tí ìjì bá ń jà kí lẹ fẹ́ múnú ẹ kò sí ta lè rí múnú ẹ. dhalika huwa ad-dalalul ba'id ọlọ́run ànà tó jìnnà kìí sànù tó wà nítòsí ajẹ́pánu tó wà nítòsí lálẹ́ pẹ́ni tó wà nù rẹ̀ kọ́gbọ́kọ́gbà ṣùgbọ́n ẹni tó wà nù ànà tó dina. kó síbẹ̀ rí àpèjúwe tó lọ́wọ́ bá fi lélẹ̀ lórí àwọn àwọn ẹni tó kọ̀ láti bá ẹni tó pe anabi àwọn tó gbé gbogbo sẹ wọn tán fílẹ ayé sí níṣẹ́ ìjọsìn wọn mọ sórí ìpìlẹ̀ tó dẹrọ ni ìpìlẹ̀ tó dẹrọ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀sìn kèfèrí ìpìlẹ̀ tó dẹrọ ni nítorí pé ní ìsìn yẹn kàn lè wò sùsùn kẹni kẹni kẹ ẹ máa gbégún kíni kíni ìpìlẹ̀ rẹ̀ ẹ kàn lè wò sùsùn kẹ lẹ máa bọgún kíni ìpìlẹ̀ rẹ̀ ẹ lè wò sùsùn kẹ lẹ máa bọ èṣù kíni ìpìlẹ̀ rẹ̀ ẹ lè wò sùsùn kẹ lẹ máa pe Jésù kíni ìpìlẹ̀ rẹ̀ ẹ lè wo sunsun kẹ sọ pé ara ilẹ̀ máa sìn kí ni ìpìlẹ̀ rẹ̀ nítorí pé gbogbo tó bá ti tako jíjọsìn fọlọ ìpìlẹ̀ òfo ni wọ́n máa máa lé lórí lẹ́rìí pé wọ́n lè wo sunsun kí wọ́n sọ pé ọjọ́ òní ńlọjọ́ táwọn bàbá àwọn tí wọ́n kọ́kọ́ wá fi ìlú yìí ṣèlú. táwọn fi ń jọba lórí ìlú yìí àjẹ pé ọjọ́ táwọn ọmọ rúbọ nù ẹgbọ́pìlẹ̀ ẹgbọ́pìlẹ̀ ẹ̀sìn yẹ̀yẹ̀ ọjọ́ táwọn ọmọ rúbọ nù rúbọ fún tání láti ṣe kínni ẹ rí ti ń dàgbà yọ ọmọ gbọ́n sí i kàn lè sọ pé òní o àwọn lọ pé ẹ ní oríta so wọn níbẹ̀ làwọn ti lọ pa ewúrẹ́ yẹn ewúrẹ́ yẹn sì gbọ́dọ̀ jẹ́ dúdú kò gbọ́dọ̀ sí kọ́lọ̀ mi lára rẹ̀ ẹ̀rí kí tí wọ́n bá tún ṣe tọdún tí ń bọ̀ nǹkan mi ò kùn nítorí pé àwọn babaláwo babalóṣà àwọn sọ pé à ètò àṣẹ lọ́dún lọ́kọjọ́ ó dùn ọ́n lárinrin o ètò àbá tún fi nǹkan báyìí kún kọ́ so gbogbo ẹ̀ ò nípìnlẹ̀ so gbogbo ṣẹbọ sọlọ nǹkan ẹ̀ nípìnlẹ̀ amẹ́nìsì wọ́n béèrè nínú ẹ̀sìn Islam kí ni táwa ṣe kí ni pìlẹ̀ o lè rí kankan mú wá Islam tó yẹ pé kò nípìnlẹ̀ kò sí nǹkan kan táwa sínú islam yìí tí ò ní pilẹ̀ ṣé ń ṣe ni ò ní pilẹ̀ ni àbí ni ò ní pilẹ̀ bó wọn bá jẹ́ pilẹ̀ kí ni o tún fẹ́ pè ń pilẹ̀ ṣé hajj ń lọ ni ò ní pilẹ̀ ni àbí sọ́mu rọ̀mọ́dọ́nà tá ni ò ní pilẹ̀ táwọn ọba tó ń pilẹ̀ fún o tún fẹ́ pè ń pilẹ̀ yàtọ̀ sẹ́ni tó yẹ

wọn kò kó gbọ́dọ̀ arúgbó kí ni jẹ́ záwíyà náà ẹ lọ bí ṣé òtọ̀rí kọ̀ ẹ ní kí ni jẹ́ záwíyà àwọn gan ọ̀dá mu tó omi ìlú ẹgbẹ́ ẹ wípé àwọn ń ṣe wọ̀dífà ni wọ̀dífà kí ni tá ń gbélé yín lọ wọn lè sọ pé àwọn wa ń kó bùrá ó ẹsẹ lọ sùn bùrá lásán tó gbogbo oru kí ni ìpìlẹ̀ rẹ̀ irọ́ lásán anu lásán òfo lásán tó lè fi rí kankan mú lọ́dọ̀ Ọlọ́run ẹ̀sìn gidi ń bẹ́lẹ̀ wọn àṣe ìranù àti rẹ́gbẹ̀ lọ́pọ̀lọpọ̀ wà ra gbálẹ̀ tá a lẹni náà tí ó wàá sànù rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyà torí kò fi tọ́lọ́run lẹ̀ ò ṣe sẹ́yìn kí ń ta àwọn èèyàn jẹ láyé ni pé wọ́n rí nǹkan púpọ̀ tọ́ka sí so ẹni tó sì wà lórí àánú yóò tún rẹ́ nìkan tí wọ́n mọ̀ kí láyà torí ẹ̀ lọ́lọ́run sì ń pàkíyèsí wa pé ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil alamin sẹ́yìn ọ̀mọ̀ dájú pé á gbé yín dìde ní lọjọ ńlá ọjọ́ tí gbogbo yín ò lẹ́lòmíì tẹ́ dìde fún jọlọ́run kò sẹ́lòmíì kò sí pé ẹnìkan fa ọpọlọ náà àwọn jibril òun náà máa o mọ̀lẹ́kà mikaela mànú òun náà máa kóyàn jọ o israfilu náà máa kóyàn jọ ẹ náà wà ń kò sí àti àti àti gbogbo wa pátápátá á dùn níwájú ọlọ́run ọba yìí torí ìdí eléyìí báyìí ọlọ́run ọba ẹlẹ́dàá ó fi hàn wá o wípé àwọn kèfèrí iṣẹ́ wọn ọ̀já mọ̀ kankan nítorí pé orí kí ni wọ́n máa ní orí ìrọ́nà orí ìrọ́nà kò sí pé lẹ́mẹ̀ bí àwọn kan ní ìsìn wọn kàn kóra wọn jọ wọn làwọn kọrin wọn ní ẹjẹ adùn ká fi kọrin torí pé à ń kọrin fọlọ ni à ń kọrin fọlọ Allah wípé torí pé inú ọlọ́run á máa dùn tí ẹ̀ bá ń kọrin fún irú ọlọ́run orin wa lọ́lọ́ ní kẹ́gbélé ayé wa kọ fún wọn ní tá a bá wa kọrin sáà lè kọrin ká má jò wọn ní ẹja tún jò ká jó ká dárayá ká tàdíreke ká fi gbólúwaga ẹ gbọ́rọ̀ ọ̀gbọ́ so gbogbo ẹ̀ náà ọ̀ndà kí lọ́ bọ́ sí ọ̀ndà fúlàgì àmì yìí náà kọ́ lọ́wọ́ bá kọ́ mọ́ sí wa lọ́nà tẹ́lẹ̀ yìí bá wa yé wa ẹ̀rí pé gbogbo ẹ̀ wọ́n mọ́ sórí irọ́ náà ni.

iṣẹ́ àwọn kèfèrí ọ̀dà gẹ́gẹ́ bí irú ni torí pé orí kíni wọ́n máa lé orí òfo lásán ni iṣẹ́ yìí wọ́n padà wá wó wọ́n padà wá pàdánù rẹ̀ ńjọ́tán bùkátà rẹ̀ jù subhanallah ńjọ́tán yẹn ń bùkátà sẹ́yìn jù ni ọ̀wá nílì tọ́ ọlọ́ni àwọn jọ́sìn kèfèrí sọ́lọ́ mathalul ladina kafaru bi rabbihim àpèjúwe àwọn ẹni tó ṣe pé wọ́n ṣe kèfèrí sí olúwa ẹlẹ́dàá òun ló dá wa òun ló lu wa wa á kò yẹ wa ká ṣe kékeré sí kò yẹ wa ká ṣe ìgbàgbọ́ nítorí pé òun ló ní wa òun ló dá wa àpèjúwe àwọn tó ṣe kékeré sọlọ wọn bẹ lẹdàá tó ṣe ìgbàgbọ́ yìí àmàlù ìyẹn ni pé àpèjúwe iṣẹ́ wọn tó bá dijọ́ gbẹ̀ǹdà nígbà táwọn náà bá ń retí pé kọ́lọ́ wọn sàn wọn lẹ́sìn after all ó tilẹ̀ jẹ́ pé àwọn ò ṣe Islam ha ọlọ́run ẹ kó mọ́ wa là torí àwọn òòsà tá à ń sìn yẹn àwọn ànábì tá à ń pè yẹn àwọn tá wọn náà la gbàlérò bọ́tà kà wọ́n kó ministers ni ẹ wọ́n náà àwọn ministers wà ẹ máa ṣàlàyé ẹ máa ṣàlàyé gẹ́gẹ́ bí so torí ẹ àwọn rẹ náà tá ẹ ẹ pé after all àwọn àwọn odò kéékèèké Aha, nígbà tí wọ́n máa ń wé sànsẹ́ wọn torí pé àwọn máa wò pé àwọn jámà kankan wọ́n rí pé àwọn jámà kankan lọ́jọ́ náà subhanallah wọn ò ní rí nǹkan kan jọ yẹn àfi bí ewu níwájú ìjì burúkú ti ń jà tó ṣe pé gbígbé ní ògbè nígbà tí atẹ́gùn tó ní agbára tí bá ń gbé kẹtẹ́pẹ́ òye kí ni kí yẹ̀fọ́ sí kó ní yẹ̀fọ́ sọ̀rọ̀ àṣẹ ni kọ́ káyọ̀ fún rẹ̀ lẹ̀ kíákíá lórí pé kẹ́tẹ́pẹ́ òwò ó nípa owó o nígbà tí atẹ́gùn bá wa gbé yẹ fún wa wọ́n ti pè flower kí á lò yóò kó lẹ̀ ní pátápátá eérú it's just as flower torí ẹ bẹ́ẹ̀ ní sí àwọn kẹfẹ́rí ti ṣe rí fi yawmin 'asif ní ọjọ́ tó ṣe pé atẹ́gùn burúkú ìjì burúkú ń jà tó sì ní agbára tẹ́lẹ̀ pé kan bá tó wájú ẹ̀ yóò gbé èèyàn mọ̀rọ̀kọ ẹ̀rí ẹ̀xámpù kan tọ́lọ́wọ́n bá fi ṣe wọn lamẹ́ríkà náà níkọ̀pẹ́ kò jìnnà yìí nígbà bí oṣù méjì mẹ́ta sẹ́yìn nísì ní gbogbo àwọn agbọn Florida kankan tẹ́ ẹ bá máa gbọ́ news ah, ọlọ́wọ́n bá ní agbára ṣe mọ̀ pé náà àyà kan tá a kà síwájú ọlọ́wọ́n bá ní àrélò àjálù wọ́n máa sọ lé wọn lórí yóò tún máa ṣẹlẹ̀ ní ìtòsí ọ̀dọ̀ wọn wọn lè bá dọ́lọ̀ bá àrélò àjálù ṣẹlẹ̀ láwọn Amẹ́ríkà ó ní agbára pàápàá United States of America gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jẹ́ alágbẹ̀rùgbẹ̀rì aláìfẹsìn lọ àrédò àjálù ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ nọ́mbà one lẹ́gbẹ̀ẹ́ gbogbo ti ń ṣẹlẹ̀ ń bomi láyé. akọ́nàmọ́kọ́mọ́lá ìdí burúkú yẹn ní agbára débi pété máa wọ dọkumẹ́ntìrì rẹ̀ èèyàn gbọ́lọ̀ ó sì mú odidi gíńlá ó hu tegbòtegbò àfa tírélà tírélà tó kún fún ẹrù ìgbà tí ìjì yìí ní agbára àwọn yẹn wọ́n ń sá tọ tírélà lọ wípé ìjì yóò sáni gbé tírélà so bá a bá di tírélà yìí mú so inshàlá inshàlá so tó bá save àwa náà ní láti save bẹ́ẹ̀ ni wọ́n sì wà ń bẹ̀ tí ìjì sì fi yí tírélà tó fi yí tírélà ó sì yí bò wọ́n bí ìgbà téèyàn ń sá fún kó lọ bá kú náà bàálù bàálù kọ́dà ń jọ́ bẹ̀rẹ̀ sí wò pé àbí kòròǹfò ni bàálù ah bàálù ní airport ìjì sì ń gbé báyìí ń sì ń gbé ó lift ẹ̀ kó la lórí ilẹ̀ pátápátá ó sì ń gbé ó sì ń gbé ó sì ń tì lọ́bi tó fẹ́ subhanallah alazim so ẹ wá wo tọ́lọ̀ ń fi sẹ́kẹ̀ fèrè wé eérú lásán ẹ àkíní dúró níwájú òjì títí ò ní gbé wàhálà yóò gbé náà yóò gbé náà ní èèyàn atẹ́kùn náà ò tí fẹ́ dáadáa. ẹ gbogbo àwọn wa mọ́tò ẹ gbogbo àwọn wa tírẹ́nì gbogbo àwọn wa bàálù tí ìjì ní agbára wọlá yọ jà dànù mọ́tò gan yọ gbà mọ́ yín lọ so atẹ́gùn ò tí ì lágbára débì kan ní dírẹ́fà rí mọ́tò wa ní pilot sailor ní rí ọkọ̀ ju omi wa ní pilot bàálù ń rí wa tí ìjì ní agbára gbogbo kálukú máa lose control so nítorí ìdí eléyìí báyìí ìbẹ́yìn náà ní ìgbà tí atẹ́gùn afẹ́fẹ́ burúkú tó bá yọ ọwọ́ ọjà ebi àwọn akpé àtìgé àtọ̀pẹ́ kí ni wọ́n sè wọ́n forí balẹ̀ a lè gbórí sókè pẹ̀lú rẹ̀ wàyí lá gbogbo wọn dìtàn so ẹ wá wo sẹ àwọn kèfèrí ọlọ́run wá fi wé eérú eérú níwájú ìjì tó ní agbára burúkú ti ń jà ẹ ẹ ti gbàgbé pé eérú ń bẹ́ẹ̀ lẹ̀ mí nígbà tí ìjì bá lọ ẹ rí i pé ntọ́ bá kù ló kù láyé gan ẹ má sọ̀rọ̀ yín ntọ́ lọ́n bá ní kọ́ sẹ́kù ní ọ̀sẹ̀ kù láyé tọ́ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa ó fi hàn báwọn tọ́lọ̀ ń ti sọ nínú àyà mi ó ní wa qadimna ila ma amilu min amalin adójúkọ gbogbo sẹ́tà àwọn kẹfìrí gbèsè nílé ayé faja'alnahu haba'an manthura àwa sọ di eruku tí atẹ́gùn gbé dànù àti eruku àti eru tí wọn fi sáfù kan náà àti eruku àti eru sáfù kan náà. àti eruku àti eru tí wọn mọ̀ pé nǹkan kan náà ọlọ́run bá tún sọ́ńbò mi owó táwọn kẹfẹ́ rí ná sáà lè ná rẹ̀. a lè owó táwọn kẹfẹ́ rí ná a lè náró kò bá àjábọ̀ kí bọ̀ pẹ̀ bá sì jẹ́ àwọn sí tí gbogbo wọn pátá owó tí wọ́n ná a lè náró torí ẹ̀ lèmi máa ń láti ṣiṣẹ́ fún ìdàgbàsókè ẹ̀sìn Islam láì kò bẹ́ẹ̀ nítorí pé kò sí àyè wa láti bá káfíìrì jìjì a lówó dá lè fi se abáni ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pé nísìnyí nísìnyí tá a bá ra kan nísìnyí Islam ọdún mélòó la sí kọ́dà wọ́n lè pe ẹ má tura lè má ríra tá nàbẹ́ yìí gbogbo èèyàn ṣe ntí kálukú lè ná wọn ní ná tí kálukú sì lè ná tí ò ní mọ̀ kó mú nǹkan kan nu owó wọn ò ní ná ìdá kan nu ọgọ́rùn rẹ̀ torí pé òwe tí wọ́n máa pa ni pé fífi ọlọ́ọ̀ni wọn ṣiṣẹ́ rẹ̀ náà tẹ́fẹ́ mi náà ṣiṣẹ́ ilé tèmi náà ntọ́pọ̀lọpọ̀ ló fà ló fi jẹ́ pé ẹ̀rí pé tabalà ń kọ́ gbogbo mùsùlùmí irú àwọn mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni ò pé ọ kì ẹ̀yẹn wá wo ti ṣẹlẹ̀ lágbà àwọn kèfèrí nìṣó kò sí ní tábẹ́ ẹsẹ̀ tí wọ́n ní sí kódà ní ìsìn wọn kọ́ ṣọ́ọ̀ṣì lásán má wọ́n kọ́ mọ́dónán kánásìyà mọ́dónán kánásìyà church cities ni wọ́n kọ́ ní sí ìlú tó yẹ kó gbogbo rẹ̀ church ni wọ́n kọ́ bẹ́ẹ̀ lẹ́rìí kìíní kan winner bẹ́ẹ̀ lẹ́rìí kìíní kan redeem bẹ́ẹ̀ lẹ́rìí kìíní kan foursquare. bẹ́ẹ̀ lẹ́ẹ̀rì kìnnì kan gbogbo ètò ẹ̀dá máa ti inú òkúkú dá. subhanallah ẹnìkan ní ah ó káwọn náà ká ra lẹ kí ló tóbi báwọn káwọn náà wọn ní òkè tá a bá wá ra lẹ tó bá tóbi báwọn náà tá a bá wá ra lẹ tó bá tóbi báwọn kí náà kọ ọ̀nà rẹ bí mọ́sálásí náà là á <laughs> two thousand kilometer square kí la kọ́ lẹ̀ ok káti ẹ̀kọ́ afi gbogbo ẹ̀kọ́ mọ́sálásí sẹ́yìn wàá ṣe sọ̀lá èèyàn mélòó ni ọ wà bẹ́ẹ̀ pàápàá wá wo Yorùbá lẹ́wù yìí àti ẹ̀gbọ́n Haúsá lẹ́wù àwọn lè tú jáde tọmọtọmọ Yorùbá lẹ́wù ẹ̀bẹ̀ ẹ̀rí bá ṣe máa pọ̀ mọ́sálásí abẹ́yìn òrì ni abẹ́ dálẹ̀ ok Ina la bàbá bàbá yìí jọ̀ọ́ ní yorùbá lẹ́bù tẹ́ máa kọ́ mọ́ṣáláṣí ẹ̀rí pé kò ní ju kékeré báyìí kọ́mọ̀jẹ̀ pé àwọn gan-an ni wọ́n ti ṣe àdúrà sí wọ́n fèpè sàdúà nítorí pé báwọn ṣe ń ṣe òun wọn àṣẹ ń ṣe pé wọ́n ń fojú sunkọ́ yẹ ká pọ̀ ó yẹ ká pọ̀ ju bá a ṣe máa lọ torí ẹ̀rí wọn kọ̀ kọ́ mọ́ṣáláṣí kékeré ah, wọ́n fi wọ́n tún máa mélòó ni wá mélòó ni wá ẹ bàbá mi sábà méjì ká dúpẹ́ fọlọ́ ẹgbọ́rọ̀ <laughs> iná ẹlẹ́sẹ̀ máa rí gbogbo mọ́sálásí tó máa ń sọ̀tàn rẹ̀ fún yọ́ yà yín lẹ́yìn wọ́n sọ pé ibi tí mọ́sálásí wà lónìí ìdá kan nínú mẹ́wàá alẹ́ rẹ̀ ni ìdá mẹ́sàn-án yòókù ńkọ́ àwọn mùsùlùmí náà ló kó ta wọn kò ti pọ̀ ju ó ti pọ̀ ju àti abúlé yìí pọ̀ ju lónìí ńkọ́ nípadà hàn pé wọn ò ní foresight wọn ò ní àfojúsùn tó dáa ó kó bá lọ síwájú ẹ̀sìn islam látijọ́ tí àwọn èèyàn sì ti ń ṣe kúfúrú wọn èèyàn múlẹ̀ kúfúrú kò kéré àbẹ́yìn náà rí nu kọ́dà bó bá kó wọn ojú méjì lọ wọn ó múlẹ̀ lẹ̀ pé àwọn padà pé two thousand jọ kan kọ́dà àwọn ó tu twenty thousand lọ báwọn ṣe ṣe kí ló sà wá so àwọn ọkùnrin wọn believe wípé káwọn fowó nù káwọn fi ṣe táwọn sí wọn dáwó lẹ gidi ni àwọn ẹni tẹ máa gbé ẹdáàdá mélòó ẹdáàdá mélòó ẹ mọ ẹni tẹ lómi máa gbé lẹ ẹnìkan nígbà tí náírà tún ní ìjù sí lọ NTA News náà ti gbé jáde wọn ní ó fún chọọchì rẹ ní hundred million naira pé ìdá mẹ́wàá tó nù lọ́dún yìí ní ìgbà tí náírà níyì gbogbo hundred million ẹni ìsìn ó lè má ju one million value lọ sọlọ á gbé hundred million kalẹ̀ pé ìdá mẹ́wàá tó nù ok tó bá jẹ́ pé one over ten nine over ten yòókù nǹkan sẹ́wọ̀n pé nǹkan kúnlẹ̀ mọ́sálásí nìsín wọn ní kẹ́nìkan á sanwó orí wọn à sọ fún ọ pé kò kódà mélòó wà nù dúkìá rẹ ibi tí Islam dáadé nù ó ní ó finú fẹ́ dọ̀ ná nínú tọ́lọ̀ wọn bá fún wa lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun wa ma tunfiqu min shay'in fa inna Allaha bihi alim ẹ lè rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́ ah Islam dáa pọ̀ kò mú ẹnìkan túláàsì kò parọ́ àwọn ò parọ́ fẹ́nìkan pé dàmí ló kan lọ́ọ́ máa mú wá ń bo lọ́wọ́ àǹtí wa so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wá wò wọ́n mú alẹ́ rọ̀ sáàgbẹ̀rọ̀ kálukú òkùnkùn ní mú nǹkan kan wá ọlọ́run ọba sọ yìí pé ẹ lè rí dáadáa gbà lọ́dọ̀ mi ṣáájú kẹ́yìn náà tó máa ná nínú tẹ̀fẹ̀ ṣé bọ́lọ̀ ní ṣiṣẹ́ rẹ̀ ṣé bọ́lọ̀ ní rẹ̀sìn lọ́wọ́ àbí ẹ̀kọ́ ni ẹ máa já mi tó wá pé rọ́ọ̀mù ń pa ṣé bọ́lọ̀ ní rẹ̀ Islam lọ́wọ́ kí lẹ́yìn ń ṣe fún Islam gan-an kí ló ṣe fún Islam kí ló ṣe sómi lọ fà sí mọ́ṣáláṣí ni àbí owó náà lọ sí sẹ́ni lọ rà sí mọ́ṣáláṣí ni àbó kún mọ́ṣáláṣí yóò tún máa jánu yóò tún máa ṣeṣe pé olóògbé kálukú kalẹ̀ lórí irọ́ ẹ sì wo àwọn tí ń kó ìdá mélòó kalọ̀ bó bá wọ sọ́ọ̀tì ẹ tún lè má dàmú ẹ tún lè má dàmú so ìdínú tó fi jẹ́ pé àwa competitive àwa nípò pé a lè máa bá kèfèrí díje but níwọ̀nba agbára tiwa náà a gbọ́dọ̀ gbìyànjú torí kọ́ lọ́n sọ pé wa'iddu lahum mastata'tum min quwwa ní tẹ́ bá lágbára ní kẹ́pẹ́sì ọlọ́run ọ̀bẹ yín pé kẹ́ ẹ máa ṣe díje pẹ̀lú anybody ṣùgbọ́n pẹ̀lú wọn bá tẹ́ bá náà yẹn ọlọ́run ràn yín sí àti wàá rẹ ni tí wọ́n ná wọn bá náà nídìí ẹ̀sìn Islam pàápàá ńlẹ̀ Yorùbá yìí ìjàmbá ṣe Islam gan gbọ́wọ́ mùsùlùmí àwọn ọ̀lẹ́mìí kíkà wọn náwó sẹ́sìn Islam wọn à kọ́dà wọn ti fẹ́ gbowó lọ́wọ́ Islam. irú ẹ̀ ló jẹ́ kó jojúmọ́ àwọn èèyàn máa wá ẹ fún wa lówó àwọn òkòwò kan síbi kan tá à ń fún yìí ó rí pa à ń à ń ni ó mú wa náà láfọlù mi láti àti délùú yẹn nìkan òmú ni òmú pé kí ni kí lọ so ṣébi Islam ó sì wá lọ wájú kò lè lọ wájú iná ló ṣe pé tó bá tó bá dá islam dá wa ni wàláì kò ní débi tó dé nílùú ní àwọn ìlú yorùbá yìí kò ní débẹ̀ láéláé nítorí pé wọ́n mọ̀ ọmọ dágun láti bàjẹ́ ni kò sẹ́ni tó dààmú fún lọ títí ṣé bí a ti ṣe wá ṣe tá a fi wà lìjẹ́ nàná ẹ̀yẹn dára sánákì èso ní ìsú rọmọdọ́nà ló dé yìí rọmọdọ́nà yìí àwọn yẹn máa ń láwọ́ gidigidi ní gbogbo bíkíbi láyé oníkálukú ọmọ fẹ́ bí ká gbé bóyá lẹ́yìn rọmọdán ni òun ò ní sẹ̀mí ma kó òun ti ṣe dáadáa ṣe dáadáa ṣe dáadáa ṣe dáadáa tí ládàá rẹ̀ ọ̀pọ̀ tọ́lọ́run fọ̀ bíbẹ̀ làwa rí irọ́ pọ̀ ní ìsìn náà la fi fi ṣe kútúbà lọ́sẹ̀ tó kọjá irọ́ pọ̀ àìmọye ní ìsìn ló ti fẹnu pọ́ ọmọ rẹ̀ lọ sọ́sibítù ọmọ bẹ́ẹ̀ lé o ó ti fẹnu kó wọn dọ́sítù ẹ dákun gbogbo ọmọ nbẹ dọ́sítù ẹ ràn mí lọ́wọ́ ramadana ló dé yìí irọ́ gidi àìmọye ló ti purọ́ sọ ló ti purọ́ sọ pé àwọn ọ̀jẹ̀ sàárì láti jọ ramadan ti bẹ̀rẹ̀ irọ́ gidi àìmọye ló ti sọ pé àwọn ò rí nǹkan sínú láti jọ ramadan ti bẹ̀rẹ̀ irọ́ so ibi tí ó yẹ káwọn èèyàn kí wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà láti wá ìlọsíwájú fẹ́sìn islam làwọn ò tún wá fẹ́ fún gbẹ làwọn ò tún fẹ́ fún gbẹ pé ẹ̀yin náà ni ẹ tún máa fún àwọn síbẹ̀ ẹ̀yin lẹ mọ̀ pé islam dá lẹ fi wá bí ẹ máa kówó fún wa ni subhanallah alazim ta ó ó yá yẹn lẹ́nu púpọ̀ ibi náà lẹ sì wá àwùjọ yorùbá yìí náà lẹ wá ẹrí ẹrí báwọn ṣe ń náwó sí ṣọ́ọ̀ṣì lóríṣiríṣi ṣe ń jábọ́ láti sánmà lọ́dọ̀ tiwọn náà yìí èyí nǹkan ó tó nǹkan tí máa tí máa mú kéèyàn náà tají náà islam islam islam ẹja àwọn gbìyànjú ẹja gbìyànjú síbẹ̀ amwatun ghayru ahya àwọn òkú lásán tí ò sẹ́mi lára ọ̀pọ̀lọpọ̀ tẹ́kù nǹkan bí bọ́jọ́ bá po bírí gan náà lè gba sọ́ọ̀sì rubbish so torí de eléyìí àwa competitive rárára rárára kò sí ń tọ́jọ́ra so a need láti tají anídìí láti wọ́n ló sì jẹ́ pé tó bá ná kọ́pọ̀ kò gbé tí wọ́n gbé ni àyà a fẹ́ ka anything tí káfíìrì bá ná ó gbé kò ní rí gbà lọ́dọ̀ àmọ́ tiẹ̀ ẹni wá kọ̀bù tó bá ná sójú ọ̀nà ọ̀nà kò gbé àdìpẹ̀lẹ̀ àdìpẹ̀lẹ̀ àdìpẹ̀lẹ̀ lọ́lọ́run ló fi sàfọ̀ tẹ̀bí ìsìláàmù yìí kan náà iná làwọn kan gbọ́ yìí tí wọ́n fi ń gbìyànjú fẹ́sìn ìsìláàmù níbikíbi láyé islam yìí kan náà ni lárúbáwá gbọ́ yìí tọ́gbí lárúbáwá lè ná ẹ̀mí rẹ̀ nítorí kí islam ò lè lọ wájú olùkìbí láyé wàláì ṣebí àlùjáná làwọn fẹ́ wọ̀ kí làwọn fẹ́ wọ̀ kí làwọn fẹ́ wọ̀ tó fi jẹ́ pé ajẹ sàrà làwa tora wa sí àìsè sàrà a gbìyànjú láti sìn kankan ọjọ́ ń lọ tó bá kú ó rí i pé yọ yẹ ọ lẹ́nu wàláì tó láì yọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu tó bá kú torí pé owó òfò yìí báyìí ò rí kó débì kan ìdí tó fi jó owó òfò mi ìwọ ọ̀rọ̀ àlìjáná ń bẹ̀ ó ṣeé ṣe kọ́ ẹ̀kọ́ àwọn ọmọ tó filẹ̀ fún àlìjáná làwọn ò fi rà tẹ́bá pàdé ńjọ pé ndàlùkẹ́ àmọ́ ọmọ mi bò lẹ́ ti ṣe ṣe à dáàdì owó tẹ́ filẹ̀ à àwa lò dáadáa á lò dáadáa kọ́dà gan jannatan wa harira láàfin rà ìwọ bàbá tí sì ń di wó ká tó ń di máko tó ń di májì tó ń fi rọrí sùn ìwọ ò rà àlìjáná mẹgáàdì lọ wáyé wá sí torí délé wa ẹ ká ronú ara wa ẹ jẹ́ ká ronú ara wa ikú ń bẹ kí ni tí wọn ní òwò kan téèyàn pàdánù bẹ ebi bẹ lọ́yọ̀ kí gbogbo ọdún wá sí Islam ní jọ̀wọ́ náà òwò kan ní téèyàn bẹ Islam ní jẹbẹ nítorí kálukú wa lè ṣe sí i. àìfẹsẹ̀ ìgbà míì tó lè ṣe ọwà ó sì ní àmọ́ bóyá òun fojú di ah, kíní ìkéré wọ́n ní tẹ́ni tí ó ṣe nǹkan bá fojú di yóò dà o tẹ́ni tí ó sì gbà bá fojú di yóò dà láì mọ̀ rí torí ẹ̀ má fojú di ń tọ́ fẹ́ fi sílẹ̀ má fojú di ń tọ́ fẹ́ fi sílẹ̀ torí pé ní tí wọ́n bá ṣe o kò sí bó ṣe kéré tó ìlọsíwájú ní fẹ́sìn Islam. meesi à ń sọ̀rọ̀ pé ẹ ẹ anídìlẹ̀ afẹ́kọ́ mọ́sálásí sí níbi tí ò bá sí mọ́sálásí ẹrú ọlọ́run kan sì wò ó sì ní tán sẹ́yìn ní kó kéré à ó kéré báwò tó bá sá ti gbaru tá a fẹ́ kọ́ a sì ọtẹ wa kò sí kankan ládùúgbò yìí a a sì ti kọ́ gan ṣùgbọ́n ẹ wá wo nǹkan ìyàlẹ́nu ìgbà tí wọ́n ní kí wọ́n válù lẹ́yìn tá a bá fẹ́ ra lẹ́yìn rúbẹ̀ wọ́n ní kò ní less than five hundred thousand ṣé mo pé lérò tiẹ̀ ó kéré ẹ wá wulẹ̀ tí wọ́n válù five hundred thousand pẹ̀lú ògbó ọlọ́run pẹ̀lú ògbó ọlọ́run táníyàn bá dáa ẹ̀san tọ́lọ́run bó fi san àwọn ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ wàláì kò ní jẹ́ wàsà lọ́nà kan àbọ̀nà mi wọ́n náà ti wà kọ́lẹ̀ kọ́ contribute fún lọ síwájú ẹ̀sìn Islam lò yìí ẹ wá wò ó ó tún wá lọ ṣẹlẹ̀ nǹkan ìyàlẹ́nu kejì ah, ilẹ̀ yìí bó ṣe wù wá tó sàárè mbẹ́mbẹ́ àwọn òsì kọ́ mọ́ṣáláṣí bíi sàárè wa ayé àkókò sàárè kò mbẹ́ tẹ́wí. pẹ̀lú ògbọ́lọ̀ tó bá ti yọ ọ́ yá náà wàlá wọn sì tún wá gbogbo òkútọ́ wọn kó gbogbo egun rẹ̀ kó mẹ́ wọn lọ sí síbò òkú bàbá wọn. so kí ni téèyàn fi bá dada pàdé lọ́dọ̀ náà wọ́n ọmọ gbogbo àwọn nǹkan bá náà òun ṣe wọn náà Islam kan èmi náà kan tọ́ náà o àwa náà ń lọ a ń lọ wájú ń so àwọn báwọn ṣe dákẹ́ nù ìdí nu tó jẹ́kítẹ́ bá rò pé bíi báyìí wọ́n wà ẹ̀rí kí wọ́n ti kọjá bẹ̀ wọ́n ti kọjá bẹ̀ tó bá pé èèyàn bá mọ ẹ bá mọ̀ nípa ilẹ̀ tá ń ta ilẹ̀ tá ń rà tẹ́ bá wọnú gbó lọ yọ yà yín lẹ́nu lò yìí wàláhì tàlá yọ yà yín lẹ́nu tó máa fẹ́ lọ filẹ̀ kan hàn yín pé ẹ fẹ́ rà yọ yà yín lẹ́nu ẹ lè rí lẹ́mìí tó pé wọ́n lè sọ pé ilẹ̀ yóò two hundred acres ni wọ́n lè ní sọ́ọ̀sì òkè kìnnìkan lọ́ra wàláhi tàláhi tẹ bá wọnú agbọn arada yìí lọ nínú nínú yọ ya yín lẹ́nu bẹ́ẹ̀ tẹ bá gba ọ̀nà bí báyìí lọ yọ ya yín ibikíbi ok ṣé <laughs> kí ni wọ́n tún fẹ́ di kí ni sọ gbogbo èèyàn dà tó àwọn òpé kí káfíìrì ọmọ ṣèǹtì máa ń sọ torí tẹ́lẹ̀ náà àṣetà ni à ń bọ̀ wọlé àyà ṣùgbọ́n àwa kí ló ń ṣe wa. nígbà táwọn kéékèèké lè jó àwọn màálìmù a máa dá wákàtí tó wọn padà sẹ́ǹsì rẹ̀ àmọ́ àwọn èèyàn wọn èyí sì lákàìsì wọn ní tó máa ná bá wọ náà o kò sí la ìfi káwọ́ máa lo jẹnàṣà tí máa wọ̀ ókè tó máa ná bá wọ náà kò sí lè fi bẹ̀rẹ̀ káwọn ọmọ àlìjáná náà sátìmọ́ wọ̀ náà ṣé pẹ̀lú bí sòkòtò ti ṣe di yẹ̀rìmọ́ wa ń di làwọn náà wà àlìjáná so a nídìí láti láti tara gírí a nídìí láti tají so ìyẹn ni gbogbo tá à ń wá láyé wa tí mo fẹ́ conclude sínú kó má jẹ́ pé à ń wá fún jíjẹ mímu lásán afẹ́ tọ́jú ilé lásán kí ni tá a fẹ́ fi ran Islam lọ́wọ́ ń bẹ̀ a gbọ́dọ̀ nínú àjẹ́ndà wa bá a ti ṣe máa ń sọ náà nù pé ọ̀pọ̀lọpọ̀ yín lélẹ̀ ńkọ́ sẹ́yìn ronú bí kẹ́tẹ́ kọ́mẹ́sílásì kan fọ́nà kẹ́tó kú ọkanu jama wa mọ́sálásí bi agbọn asalẹ tí o si masalasi o si tún kọ́ mọ́sálásí bẹ́ẹ̀ kọ́nà ọ̀sán lẹ́sàrẹ́ tòlá wò iye yé torí pé ibẹ̀ náà lẹni tí ó gbọ́ ni ó ti gbọ́ náà ni ó ti gbà ń o ń o a ẹ̀yin agbìyànjú kí wọn náà tiẹ̀ jẹ́ sábàbí mọ́ṣáláṣí àdúgbò pọ́ńlú yìí tó sí mọ́ṣáláṣí wàláhì ọ̀pọ̀ bàjẹ́ mùsùlùmí sì wà ń bẹ̀ tó àwọn náà sì máa dákun lápẹ́ ah, máa dáhà ní mọ́ṣáláṣí ọlọ́run ti rí i pé kọ̀yẹ́ káwọ́ sí náà ń bí inú ẹ́ kọ̀yẹ́ kẹ́ ẹ sí náà wọ́n kọ́ mọ́ṣáláṣí bẹ̀ nítorí pé àti pé àwọn èèyàn ń jà ó ní í ṣe pẹ̀lú kíkọ́ mọ́ṣáláṣí á ẹ̀yin èèyàn ẹnu rẹ ọmọ wọwọ tó à ń bùkátà kọjá pé gbogbo owó tà ń pa àfi àfojúsùn pé mo fẹ́ jẹ mo fẹ́ fọmọ mo fẹ́ fún ìyàwó lásán kọmọjẹ pé la fi si kí ni tí ó jẹ ti islam nínú tó ní mo lè má lágbára láti kọ́ mọ́sálásí láyé mi ṣùgbọ́n mọ́sálásí nìkan kọ́ láyé àwọn nǹkan míì náà tún wà tó yẹ pé tí mo bá ṣe ìlọsíwájú ní fẹsẹ̀ islam ok sẹ́mi ò fẹ́ ní àṣepamọ́ kan ni tọ́lọ̀ wọn bọ́ padà wò má mi láti fi rọ́nà lọ́jọ́ pé dàkìyà torí pé owó lé ayé ayé náà láfi sí ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ láàrin ọ̀nà tí kálukú ò lò ti ẹ̀gbá ni ò lò ti ẹ̀gbá mi tí ó ti sórí rẹ ẹlòmíì owó yìí náà ni ó lò fi sórí ibu kọ́lọ̀ lórí ibu àwọn gidigidi o so ṣùgbọ́n ẹ fojú sùn ẹ̀yin náà gbogbo owó tí ná kí níta fi sùn ní pé kí gbogbo ẹni tí ò ti di kèfèrí náà ṣe kíni ó lè di kèfèrí ìdí ni tó fi jẹ́ pé kèfèrí wọ́n ń dá skul sílẹ̀ nínú àfojúsùn wa òun náà nípa àwọn ọmọ yín tẹ́ bá ti mú wọn kéékèèké wọ́n dùn mú so kódà ń gbà mí àwọn skools tẹ́ rí yẹn tí kèfèrí bá dá sílẹ̀ wọ́n tún lè mú nínú owó tán dá tán dá tán dá wọ́n fi máa gbé ọ̀pọ̀lọpọ̀ owó tó yẹ káwọn òbí ọmọ san nítorí kẹ́ ẹ mọ̀ bá ronú àti mọ́ ọmọ kó bẹ̀ nítorí pé àwọn aláfojúsùn pé at the end of the day àwọn ọmọ yìí náà padà di kò fà ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ bàjẹ́ láwùjọ wa ọ̀sẹ̀ bàjẹ́ torí kọ́ àwọn ọmọ ní ìsìn wọn lọ skul wọn padà délé ẹ fẹ́ jẹ wọn mọ́ ní bàbá yìí sí ìdíjú kò sí àwọn kéde ẹ̀dẹ́ ni wọ́n ti mú wọn kéékèèké nù bákan náà ẹ̀rí kan dálẹ̀ títí tó fi dé yunifásitì level ní ìsìn owó kékeré ọ̀dà yunifásitì level yẹsẹ pé kò wà wá náà so ṣùgbọ́n àlówóoru rẹ àlówóoru rẹ òdodo pé ká mọ sọ akramakumullah sẹwọn káwọn universities náà ń dálẹ nìsí táwọn kèfèrí ń dálẹ sẹwọn kọ́ ọmọ mùsùlùmí náà ń wọ tí ọmọ mùsùlùmí bá tí bá bí àkóso sọ láti nu ọpọlọpọ wọn ti ká òfin ìjọba tó sì gbogbo ọmọlẹ́lẹ́gbà torí táwọn bá sọ so ẹ sì jẹ́ kí kálukú náà ní freedom kó sẹ̀sìn rẹ̀ ẹ wá mú bí tán ti fi mùsùlùmí lẹ̀ kó sẹ̀sìn rẹ̀ kò sí. lọ́dọ̀ mss nǹkan kan táwọn máa ń dálẹ̀ yìí ẹ̀ lè rí dálẹ̀ ní gbogbo àwọn universities táwọn kèfèrí yẹn dálẹ̀ ọmọ tó bá sì ká mọ wọn fún àwọn ọmọ sọ wọn tó bá ká mọ kí n ṣe sọláàtì wọn wọn fojú rẹ̀ rí tàlátà bàbá làrúbá ok kí wọn á bákan náà àwọn ilé ìtọ́jú aláàrẹ̀ ẹ̀rí pé kèfèrí náwó sí bàjẹ́bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tẹ́ rí tẹ́ mà láyé ní ìsìn chọ́ọ̀tì roman catholic wọ́n ti bí wọn àbí hospital roman catholic wọ́n ti bí wọn nàìjíríà ń bí ẹ̀rí táwọn mọ̀mọ́mọ́mọ́ sọ pé róòmù róòmù róòmù wọ́n ti lọ rómánù wọ́n ti lọ rómánù roman catholic hospital ni wọ́n làwọn mọ̀mọ́mọ́mọ́ àmọ́ fi kòwé tí wọ́n sọ pé kọ́mọ̀ lọ́ọ́ di pọ́ mọ́ lúpọ̀ rómánù ẹ̀rí pé ńlá yorùbá ń bì ẹ̀yọ́ mọ́ sọ pé kọ́mọ̀ lúpọ̀ wọ́ọ̀dù hàn ní àwọn ilẹ̀ haúsá táwa wà wọ́n mọ̀ ní kọ́ mọ̀ lọ́dún pọ̀ mọ́ lúpọ̀ ní rómánù torí pé hospital tó pọ́pùlà jù tàwọn roman catholic roman catholic kí ni wọ́n fẹ́ fi achieve ebi ní wọ́n fẹ́ fi achieve náà ní kíkẹ́ ìdìkú fà á so irú àwọn hospital bẹ́ẹ̀ wà ọ̀kan wà tó ń sọ fún mi nípa rẹ̀ lẹ́kọ̀ọ́ nìsín tó ń ní àárẹ̀ tó ṣe é pé tẹ bá lọ sí hospital ìjọba gan tẹ bá lọ sí hospital ìjọba ẹ̀ ní less than thirty thousand naira lọ́sibítù tìjọba tẹ́ ẹ bá lọ sí hospital yẹn wọ́n ń pè ní hospital hospital roman náà wọ́n ń pè lé wọ́n ní tẹ́ ẹ bá lọ síbẹ̀ ẹ lè má ná six hundred naira ẹ sì ní ná tìjọba tá a ló dínwó ẹ ní ná less than thirty thousand naira ibẹ̀ yẹn sì lè má ná six hundred naira kí ni wọ́n fẹ́ fi achieve ibẹ̀ yẹn náà ti mọ̀ wọ́n ní tí wọ́n bá lọ láàárọ̀ à kéènì tí wọ́n bá jí débẹ̀ láago mẹ́ta àbọ̀ ọba yẹn àwọn mùsùlùmí ni ó sì kún bẹ́ẹ̀ tó tẹ́ bá wá débẹ̀ wọ́n mọ̀ wá kọrin lóríṣiríṣi orin ṣọ́ọ̀ṣì lóríṣiríṣi wọ́n mọ̀ sí gbogbo ẹ̀ lóríṣiríṣi títí tílẹ̀ ó fi má kedere ìgbà náà ni sáfíìsì ó ti wá bẹ̀rẹ̀ fọ́sípítù sáfíìsì ti ṣọ́ọ̀ṣì làkọ́kọ́ tẹ́wọ̀n pé gbogbo ó ti á wọn ọ̀nà lásán àwọn ní táwọn fẹ́ achieve at the end of the day sẹ́bẹ̀yìn náà sì máa ti máa jáde lẹ́nu mùsùlùmí náà lọ́bẹ̀ ẹ̀yọ tó náà sọ pé ńgbà tó wọn gbádùn sóhun rí mọ́sálásí sànù ọ̀nà abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ aha torí pé táwọn fẹ́ achieve wọ́n achieve ẹ̀. akramakumullah ṣé àwa dọ́sítù lẹ̀ ló kọ ìsìláàmù náà ẹ̀ríkì tá a máa ń sọ ní ìsìn kálukọ́ kan dìde ni aburú rẹ̀ ń sèse gbogbo wa kọ́dà ń gbà mí ká dálẹ̀ ó tún ó tún ó tún pàtàkì ńgbà míì ju ká dá mọ́sálásí lẹ̀ lọ́nbó mi nítorí pé eléyìí àwọn á sọ pé ẹdí káwọn obìnrin ó bo gbogbo ara kún tún bojú kún gbogbo ẹ̀ ńgbà bá dọ́dọ̀ wàá bọ̀ wọn wò àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin so àwọn ti wọ́n ti wà ahead wa púpọ̀ wọ́n wá ń lò àwọn yí wa bó ṣe wù wọ́n ẹ wo àtàrà pa fẹ́ ran aláìní lọ́wọ́ yìí oúnjẹ wa gbóúnjẹ wa kínní àà ah! wọ́n kọjá wa bí kọjá bí kí a fún àwọn kan wà tó pé tí Ramadan bá ti bẹ̀rẹ̀ ẹ̀hàn kìíní kan Joshua tó ní sinagogu trailers ní òfin wa páàkì ráìsì wọ́n ti wá sí ní àpò bíi ten kg ten kg ten kg Ramadan fa àwọn mùsùlùmí ní gba ní ṣe Ramadan fa mo rò pé à ń kíyèsí la ilaha illallah wọn àti wá tẹ̀ sára àpò ń pé ta ló gùn yín ta ló gùn wo ló gùn yín ẹ̀yin wá ń sọ ní ìsìn nílùú yìí pé wọ́n pín ráìsì kóńgò méjì méjì wọ́n ń gbé bòrí lọ ẹ gbọ́ tó bá gbé bòrí lọ gba kóńgò méjì àbí múdù múdù múdù méjì ṣé ibi tó ti wá fẹ́ gbé àpò tẹ́ńkejì fún ọ ọwọ́ jìlúbà àbùgá débẹ̀ ṣebí náà wọ́n fi tájẹ́tì ṣebí ẹ̀yin náà lẹ́yìn rọmọgán pẹ̀lú ògbó ọlọ́wọ́n wa lọ péjọ ọbẹ̀ bìbà wọ́n mọ̀ á béèrè pé sọ́tọ́ ká gbà kódà wọ́n tún fòróró kùn ẹ wo bí wọn ṣe ń ná owó yẹn láti ṣe àwọn èèyàn lọ́nà torí ẹ àti rìnbí náà tẹpẹ lórí agolo méjì ráìsì àwọn èèyàn ń di ọmọlẹ́yìn pọ́ọ̀lù wọ́n ti mọ̀ pé àwọn ò rí gbà lóṣooṣù wọ́n sì ń dọmọlẹ́yìn pọ́ọ̀lù ebi lórí kí wọ́n fẹ́ gbéṣẹ́ fún yín wọ́n ní kẹ́ dọmọlẹ́yìn pọ́ọ̀lù àìjẹ́bẹ̀ ò ní rí sẹ́gbàá tìbá wà ń bẹ̀ wọ́n ń sẹ́ mọ́sálásí àyè sẹ́ pé wọ́n ṣe sọ láti ń tú láti ni la ikraha fi dín ìjẹnipa ò sínú ẹ̀sìn báwo ọ̀sẹ̀ Islam báwo ọmọ sí a sì máa kó ọ̀lọ́ ọmọ sẹ́ yìí bá lábẹ́ ọ̀sẹ̀ bá a kó tó wà ń bẹ̀ máa síláàbù lé lórí kí lọ́wọ́ àmì akramakumullah ẹ̀rí kí gbogbo orú àwọn kan wọ̀nyí ìnáà ni ìrò lẹ́tínẹ́tù wá bì báyìí tá a ní káwọn èèyàn dá sí adúpẹ́ fọlọ́ àwọn èèyàn dá sí adúpẹ́ fọlọ́ kọ́ lọ́n sì san àwọn ẹni tí dá sí lẹ́sàn-án rẹ̀ tó ẹlòmíín ní ìsìn wà tó yẹ pé ó ti búùkù fúnra rẹ̀ pé lóṣooṣù five thousand kò ní yẹ tí ń fún àwọn ọmọ tí ń mójútó so wọ́n ra iye ráìsì tó bá lè rà wá wọ́n ra iye ráìsì tó bá lè rà wá ní oṣù tó kọjá yìí níbẹ̀rẹ̀ rọ̀mọ́tọ́nà yìí tá a pín oúnjẹ ń bì báyìí màmá kan wá sọ sí mi létí fáwọn ẹ̀kọ́ mẹ́rin. màmá kan á sọ sí mi létí ó ní kí n dákun kí n má jẹ́ káwọn ọmọ tí ó pín ráìsì yìí wọ́n pín ní kóńgò mẹ́ta mẹ́ta kẹ́lí bá wa wò wò ó ní kí ló dé màmá ó ní á ah, ráìsì bíi àpò mẹ́ta àbọ̀ sí mẹ́rin tán gbé kalẹ̀ yìí iye òǹkà èèyàn tí ń bẹ ńlẹ̀ yìí kò lè rìn débi kan láàrin ẹ máa ń pín mẹ́ta mẹ́ta kí lẹ ti á pé ká sí i màmá ni ẹjẹ wọn máa pè méjì méjì ẹ dákun ẹ má pè mọ mo fẹ́ kọ́ yín sẹ́yìn kọ́ wa ń sẹ wa báwo tonti kí mò ń wò pé mẹ́ta mẹ́ta ìgànbó ló lè dé kọjá máa ń kankan akramakumullah ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé lórí ráìsì tí o tó nǹkan yìí náà tọ́wọ́ pé tí nǹkan míì bá kún gbà míì ló kún akramakumullah ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn èèyàn tó gba ìsìláàmù torí rẹ̀ wà níbí báyìí torí àfẹ́ náwó sẹ́sìn islam ní islam ò sì lọ wájú láwùjọ wa wáyé wàláhi tọ́lá nígbà tá a ní ẹni tí èsè mùsùlùmí náà wà ń gbóúnjẹ àmọ̀ ah, bá sílẹ̀ mọ́ wọn oníkàlùkù nù kó kí fati àbíkọ sàlùwàlà àìjẹ́bẹ̀ ẹ gbọ́dọ̀ kó kọrin ẹ lómi ọba tí náà kó ẹsẹ̀ mi jẹ́jẹ́ àmọ́ ń ṣetán láti gbà kọ́mọ́ jẹ́ pé islam ráìsì o ó dinú wa ni alhamdulilah tó ẹ rí i pé gbogbo orú àwọn nǹkan àwọn kèfèrí ń náwó sí bàjẹ́ àfojúsùn wa kánà sí báwọn ni gbogbo èèyàn ó sì dọmọ lẹ́yìn ṣètọ́ a lè kọ́mpìtì a lè kọ́mpìtìtì pẹ̀lú wọn láíláí nítorí pé ẹ lè fi ẹni tí ń mú ìdá kan nínú mẹ́wàá gbogbo ńtọ́ bá ní ti ń filẹ̀ túláàsì tẹpẹtẹpẹ tẹpẹtẹpẹ àsọ pé tàdúà tàdúà nítorí pé tí wọ́n sọ fún wa ni pé tó o bá filẹ̀ gbogbo ilé ayé rẹ ó rúru rárá yóò rárá rúru bísínẹ́sì rẹ ó dàrú ọmọ rẹ ó gbóná iṣẹ́ rẹ ò ní lọ déédéé mọ́ gbogbo nǹkan ò ní lọ fún ọmọ sẹ́wọ̀n kíkà ló kú túláàsì ni àtẹnitọ́ yẹ pé bọ́ bá fẹ́ tá a lè fi wọ́n wéra wọn a lè fi wọn wéra wọn wọn ná owó fáwọn ẹ̀sìn wọn ẹ rí i pé tí wọn máa ń kọ́ ilé mi tí wọn máa ń kọ́ ilé mi pàápàá jùlọ nírú Àbújá nírú Èkó ẹ kọ́kọ́ ṣe bí iléeṣẹ́ ńlá kan yìí torí àwọn pílàsì yóò ti ní agbára jù kankireti yóò ti ní agbára jù wọ́n lè gbẹ́lẹ̀ tó tó yàrá méjì ní foundation tẹ́ẹ̀bà rí kékeré nìkan pàǹtí kó àbí òye wa <laughs> subhanallah láwọn àti ọsẹkọ akọ gbẹ́lẹ̀ pé ọsẹ foundation tó wà ní blọọkù méjì ọwọ lẹpa ọfẹ fowó ṣòfò <laughs> torí ẹ iṣẹ́ wájú wa jẹmọ iṣẹ́ wájú wa kí lọ́wọ́ náà fún àmọ́ àìdúpẹ́ ni a kì àwọn mùsùlùmí ìdúpẹ́ lágbọn pé wọn ìfowó wọn rẹ̀ sìn ọlọ́wọ́n bá that is our main problem so wọ́n ti wà reluctant pé bọ́lọ̀ ni ó ràn lọ bá ràn lọ ẹ̀sìn rẹ̀ yóò sì ràn lọ òun náà lọ́mọ̀ wọn ò sọ jáde o àmọ́ tí wàá wọn sọ àmọ́ tó bá jẹ́ pé oníkálukú wa a bá gbárùkù ti Islam. káfí ìlú yìí káfí ṣàpèjúwe alákọ̀ọ́kọ́ ọdún márùn ti ń bọ̀ gbogbo ẹni tó bá wọ bí ìyọ́ ìyàlẹ̀ wàláhì tàláhì oníkálukú wa bá abágbára rẹ̀ ṣe máa ní tí o sì ní pa fámìlì rẹ̀ lára pé màá máa filẹ̀ fọlọ̀ wàláhì ọdún márùn sísìn èèyàn sì lu ìdààmú ní ìlọsíwájú tí ó wọ ọbẹ̀ ó sì rí táwọn mùsùlùmí náà lọ hospital tí ó jẹ gbagba jí irin hospital pé kó gbogbo equipment tẹ̀ máa wọ́n ibà ń bẹ̀ kò náwa ní nǹkan kò pé ká kú o kò sì pé kárìsìkì ẹnìkan kan ó dínkù nítorí pé nínáwó sójú ọ̀nà ọlọ́ọ̀tẹ́lẹ̀ náà yìí máa jẹ́ kó wọ́pọ̀ sí i àmọ́ gbà táwọn èèyàn tí ì tọ́wò kò jẹ́ kó wọ́n dà mọ́ so àwọn nǹkan tí ó káwọn náà ká tají sí i tá a bá tají sí i ìlọsíwájú ọ̀bẹ sí Islam islam ó kú òní akúrẹ́tẹ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ sọ́dà ẹ̀ríkì tí wọn bá fẹ́ kí islam lọ síwájú láwùjọ kan ó ní bí wọ́n sì máa fẹ́ káwọn afa àbẹ̀ orí àwọn afa yẹn wọ́n kàn wá wọ́n kàn jẹ́ pé wọn ò bọ́dà fún nǹkan kan wọn ò fálà fún nǹkan kan ju sàrà lọ tí bá gbọ́ kó de sàrà kan bẹ wọn sọ yàmù yàmù yàmù yàmù lọ́bẹ̀ bí esisi lórí ìgbẹ́ ni so àmọ́ tó bá jẹ́ pé ibi tí wọ́n ti ń fẹ́ kìlọ̀ síwájú ọbẹ̀sìn islam ni ẹ rí i pé olówó ó lè yí àfa padà easily gbogbo ọ̀rọ̀ táwa ń sọ bóyá ní èèyàn mẹ́wàá yóò máa yí èèyàn kan padà ni tó lówó bá fẹ́ yí àwọn mẹ́wàá wá padà yóò yí wọn padà easily so ó wu àwọn olówó náà ìgbà tí wọn náà fẹ́ kí islam lọ wájú wọn fẹ́ gbódòdó ó wù wọn káwọn afa ọjà kúrẹ̀ tẹ̀ báwọn nínú tí olówó fi lè yí àfa padà ni pé gbogbo rádaràdá tẹ̀ ń ṣe ìṣòwò ẹ̀yìn náà ah, kò wù mí o kí alóde tó fi jẹ́ pé ń tẹ̀ ń ṣe kánú sàrà sàrà sàrà nígbà tá à ní sẹ́yìn àbí òye sẹ́wọ̀n pé mẹ́ọ̀ ok iṣẹ́ wò lẹ́rù pẹ́ẹ́lí sí ah, bọ́jẹ́ provision bọ́jẹ́ kìnnìkan mi náà lè máa tájà mi lè máa ṣe kìnnìkan ẹ̀ wá ṣọ́ọ̀pù ládùúgbò yìí two hundred thousand yìí ẹ sì gbọ́dọ̀ padà sí di ẹ àtúnṣe sàrà àti ṣe kìnnìkan ká mọ yóò jókòó ọ̀la èdè bó tilẹ̀ jẹ́ pẹ́ lómi tí ó ti dàbí ó ń bára bí wọ́n gbé twenty million fún náà yóò tún lọ pé kíní kan sàrà ló ń ṣe kú ló ń ṣe dàgbà so ṣùgbọ́n ara wọn kan tó pọ̀ á rí wọn yí padà Islam kò lọ síwájú àwọn èèyàn náà ni Ọlọ́run bó lò ní sábàbí tó fi lọ síwájú Ọlọ́run kó sèmi àtiwọ́ lọ́kànnú àwọn sábàbí yìí àwọn kèfèrí owó tí wọ́n wá ná ẹgbọ́n tó lọ́n sọ̀n pa rẹ̀ ọlọ́run ní mathalu ma yunfiquna fi hadhihi al-hayati ad-dunya àpèjúwe owó táwọn kèfèrí ná nílé ayé ń bì Allah ọlọ́run ọba kò fi kankan lẹ̀ láì sọ fún wa ó ní àpèjúwe owó táwọn kèfèrí ná nílé ayé ń bì kamathali rih ó dà gẹ́gẹ́ bí ìjì ni ìjì tí ń jà fiha sirrun tọ́kẹ́ ìdí yìí ní agbára débi pé ń súfè tọ́kẹ́ tí ìdí bá ní agbára yóò tún máa súfè yà ó dà gẹ́gẹ́ bí ìjì ni tí ń jà débi pé ń súfè asabat ìjì yìí wá darí ara rẹ̀ lọ bá èrè oko àwọn kan jẹ́ alábòsí fa ahlakat. ọwọ́ asọ di ìtàn náà ni àgbẹ̀tọ́ tẹ́lẹ̀ oko rẹ̀ rú gọ́gọ́ ọmọ mọ̀ yọ ayọ̀pọ̀rọ̀ máa ṣe àfọ̀mọ́fọ́lọ̀ lọ́pọ̀lọpọ̀ máa dúpẹ́ fọlọ́ ni sì máa bẹ̀ kọ́ sọ kọ́ là torí tó wu ọ tó ń ti bí èrè oko rẹ̀ ti pọ̀ bá ní bá gẹ́gẹ́ bí àpèjúwe tó fi àwọn ashabul janna àwọn tó dáko idha aqsamu la yasrimunnaha musbihin wala yastathnun fatafa alayha ta'ifun min rabbika wa hum na'imun fa asbahat kassari àwọn àgbẹni wọn dáko èrè oko wọn wá pọ̀ ọdá ọdá ọdá ogbójú wò gbogbo ọdọọdún tó bá wá kéré oko àwọn aláìní máa ń wá àwọn náà pè kí wọ́n sànú àwọn wọ́n dáwọn náà rí díẹ̀ gbà nínú tí wọ́n ń kó lérè oko àwọn á sọ pé lọ́dún yìí o á kéré oko wa lọ́nà tá à ní bun aláìníkan jẹ́ ń bẹ̀ ṣùgbọ́n tá a ṣe ni pé àfẹ̀mọ́júmọ́ láti jí lọ sóko àníjẹ́lẹ̀ ọmọ kedere bá ti máa ṣe ní ṣáájú nígbà táwọn aláìní bá dé láfẹ̀mọ́júmọ́ tí wọn bá dé lóko àbí tí wọn bá dé nígbà tí ilẹ̀ mọ́ lérò pé àti ìdè wọn bàbá pé gbogbo ilẹ̀ ti mọ́ àwọn ti kó èrè oko lọ àfà nígbà tí wọn á sọ wípé á ká èrè oko wa kó tó di pé ilẹ̀ mọ́ kedere ọlọ́run ni wọ́n gbàgbé láti sọ pé insha allah tọ́lọ́n bá fẹ́ lọ́lọ́run bá bá rán àdánwò sí èrè oko yìí lóru nígbà táwọn ń sùn. fa asbahat kassarim gbogbo kò yìí wá dàbí gbàtà ti ká èrè oko rẹ náà lóòótọ́ wọ́n ti kéré oko lọ́ba tẹ́ sẹ́fẹ̀ nígbà tílẹ̀ bá àwọn aláìní tó bá dé wọ́n mọ owó pé ẹ ti ká ẹ̀yin náà torí ló pé wọn bẹ lè dá sori kò yá yọ kò o. ọ̀gbọ́dọ̀ máa wọ pé mo jù bẹ́ẹ̀ lọ torí bọ́lọ̀ ń ṣe jẹ́ kọ́wọ́ rẹ ọba ọ̀nà lọ ní kankan kó sọ pé kó parun nìsú yóò sì parẹ́ ọ̀nà lọ ní kankan bóyá owó ló kójọ bẹ́ẹ̀ ni bóyá ọlá ni bóyá mà ni bóyá pò ni bóyá lé lọ́kọ́jọ ni o mọ́tò lọ́ọ́ rajọ bẹ́ẹ̀ ni o jẹ́ ẹni tí ó mọ̀ tẹ̀lé ìgbà fọlọ́ bí lóore rẹ bá ṣe ń pọ̀ sí i bẹ́ẹ̀ ni kí tẹríba rẹ ọmọ pọ̀ gbóòrè rẹ bá ṣe ń pọ̀ sí ni kí tẹríba rẹ ọmọ pọ̀ fọlọ́ ẹni máa jẹ́ kó rí ọkalẹ́ mọ̀njọ́ tí yẹn bá ti wọra ebe ẹ̀ mọ̀ pé tó ṣe kọ́rú náà ìgbà tó di pé ó ní owó débi pé kọ́kọ́rọ́ kìí ṣàgádágodo kọ́kọ́rọ́ tó ń fi sí àgádágodo tàwọn ilé owó rẹ̀ ọlọ́run ní ọgbà agbára ọgbà agbára lọ́wọ́ àwọn ọkùnrin tó ní iṣan lápá àti gbé kọ́kọ́rọ́ wọn yẹn kọ̀ rọrùn fáwọn géńdékùnrin àwọn èèyàn wa ni tọ́ ẹ máa ná nínú tọ́lọ̀ fún yín torí àlùkìyàmà bẹ́ẹ̀ o ẹ máa ná nínú tọ́lọ̀ fún torí àlùkìyàmà ó ní ntọ́lọ̀ ta ni nítorí pé èmi ni mo fi ọpọlọ àtòyé àti mà ni mo fi tùjọ lẹ́yìn náà owó tó ẹ̀ rí ibà mo jogún rẹ̀ lọ́dọ̀ bàbá mi bàbá mi náà jogún rẹ̀ lọ́dọ̀ bàbá bàbá mi bàbá bàbá mi lọ́dọ̀ bàbá bàbá bàbá mi lẹ́yìn náà òye tó ti wá kún fáwa owó ti fẹjú ọkọjá táwọn bàbá wa ọgbàgbé kí ọlọ́run tó fún yẹn ọmọ ìdè sọ pé kéèyàn ọmọ ẹnì má ọlọ́run ni fọkànsáfínà bíhi wọ́bí dárí ọ̀rùn àwa lọ àtòun àtàwọn ilé tọkọjọ àti gbogbo dúkìá rẹ̀ kí lè omi wọn ẹtún rámì ńlá mbẹ kí lè omi gbogbo wọn torí ẹ̀ kí la ní tọ́jà kankan ọ̀jà mọ̀ kankan lẹ́yìn náà kí ló ní tẹnìkan ò ti nírí kò sí pàǹtí lásán jàǹkáwọ̀ lásán tí ó tí ó wúlò torí ẹ̀ ló ṣe jẹ́ pé bíyàn bá ní nǹkan kan ó fi tẹríba fún ìní òjò kọ pẹ́ lọ́wọ́ rẹ̀ ìní òjò kọ bọ̀ kalẹ̀ ọlọ́ni gbogbo àwọn kẹfẹ́rí owó tí wọ́n ná ó dà gẹ́gẹ́ bí ìjì burúkú tọ́jà tó lọ bá èrè oko àwọn àgbẹ̀ àwọn èrè oko tó rú gbọ́gbọ́ tó dáa tó dáa tó dáa tó dáa ọlọ́wọ́n bá wa fi parun ọmọ zalamahumullah ọlọ́wọ́n ṣàbòsí sí wọn ọlọ́wọ́n ṣàbòsí sí wọn torí pé wọn ò dúpẹ́ fọlọ́ walakin anfusahum yadhlimun àwọn ló ṣàbòsí sórí ara ọlọ́wọ́n bá tún ní ya ayyuhal ladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha ẹ̀yin sàárà yín tẹ̀ ń ṣe ẹ má fi règún àti níní lára bàjẹ́ ẹ ṣe sàárà fún yàn ẹ ń ṣe règún ọgbà pípé mi mo ṣe nǹkan báyìí fún ẹ àbí sọ ọ̀ràn tí mo ṣe bọ́ tẹ́lẹ̀ mo ti sọ̀gùn rẹ lóge tán ògo kọ́ ọ ma à ìrègún nìyẹn ìrègún nìyẹn mélòó wa lọ́lọ́ ṣe sí wa ó ń sì lọ́ba àrègún ẹ wá dúró orí tọ́lọ̀ ń ṣe fún ìrègùn wa lọ lọ́wọ́ bá ń se fún tí ò jẹ́ orí mú mi tí wọ́n bá ti wá sóore fún yàn kan dáràn kò sóore tán lóṣòtì yọ ọmọ fẹnu wa rọ́ọ̀fù ni títí tó ń tì kó fífẹ́ sọ gbogbo tó ṣe fún gbáǹkà rẹ̀ járe ó tún lè lóhùn nígbà òun sì ní yé sọ̀rọ̀ ẹnìkan ẹnìkan ni wọ́n ló gùn yẹn kan bí five thousand bí twenty thousand ni wọ́n pè láàrin méjèèjì rìwáyà wọn ló gùn olówó gbàtọ wa dàrọ ọjọ́ kejì wọn wá tóbi àwọn àgbo mẹsì ẹni tó bùn yàn lówó wọn wá tún lọ bá ẹni tó bùn lówó kò sí ẹrí pé aláìmoore ni kò sí ẹ káàárọ̀ ẹ ṣe kéde kẹ sẹrí pé aláìmoore ni kí ni a ṣe aláàjì tàbí aláìmoore ṣé mọ̀ pé ìlú ẹ kọ́kọ́ jírí láàárọ̀ yìí <laughs> kí ló dé ìwọ̀fà ni wàá ní àbí kí ni lẹ́yìn oore tí mo ṣe fún yín lánàá ẹ̀yin ló yẹ kí n kọ́kọ́ jírí kẹsì fún àwọn èèyàn lẹ́yìn kẹ wá dúpẹ́ a lẹ́yìn pé bágbára tí wọn náà bá jowó lọ́wọ́ lẹ́mọ̀láyà ni pé ká ní owó fò twenty thousand àbí kí ló pè rubbish so àwọn òwe wọn ò lè ṣe dé tòró náà máa kówó ju agbára wọn lọ <laughs> subhanallah iregun burúkú nìyẹn kí lè fẹ́ gbà mí tala ni kò sóore kó tiẹ̀ mẹ́tẹ̀ wọn dùn mọ́ kó ń lò ń sóore o gẹ́gẹ́ bí Abubakar àti Umar ṣe máa ṣe wọ́n gbóúnjẹ lọ fáwọn aláìní lóru wọ́n sì kanlẹ̀kùn wọn táwọn tí bá ti ṣílẹ̀kùn tí wọ́n ti tí wọ́n rí gbẹ́rù ń bẹ́ẹ̀ báyìí ẹni tó gbẹ́rù kalẹ̀ ti túlẹ̀ ó ti forúkójú wọn mọ́ ah, mọ̀lẹ́kà ni gbóúnjẹ wà ní kí ni tó bá rí ọjẹ́ káàtì gbóúnjẹ ọjọ́ ẹ̀kú subhanallah táwọn náà lè ṣe bẹ́ẹ̀ èló ni wọ́n ń ta báàfù gàrí nìsí kọ̀wọ́ two thousand nìsí agbára ẹlòmíì kakọ́ ra báfù mẹ́wàá kọ́ wa di ọ̀kọ̀ọ̀kan báfù kọ̀ọ̀kan sínú ọ̀rá báfù kọ̀ọ̀kan sínú sakasaka báfù kọ̀ọ̀kan sínú sakasaka ẹ wá dúró èèyàn náà lóòótọ́ tí ọ̀parọ́ tọ́kì tó ń tukẹ́ rọmọdán náà wà ibi ń pa wọn ẹ má fowó kọ́ wọn ẹ̀yin lọ gbé gàrí báfù kọ̀ọ̀kan ẹgbẹ́ sẹ́nu ọ̀nà lé wọn lọ wàlá ẹlòmíì yọ fẹ́ sí àdúrà sí yóò fẹ́ ṣe àdúrà sí torí pé látijọ́ títí ń bẹ láyé kò rówó ra rú ẹ̀ nísinsìnyí so gbogbo orú àwọn nǹkan náà lèèyàn máa fi bá dáadáa pàdé lọ́dọ̀ lọ èèlò ní twenty thousand lẹ́gbẹ̀ẹ́ ntẹ́lómìn tó fi ń ta tẹ́tẹ́ bàbá àjẹ̀bù èèlò ní twenty thousand lẹ́gbẹ̀ẹ́ ntẹ́lómìn fi ń ra káàdì torí kọ́ fẹ́ fi obìnrin hello i love you lórí rọ́ twenty thousand yìí báyìí tó bá ń ná tó padà bá pàdé ń jọgbìn dà kí àmì tó máa wò pé ìbá ṣe pé mo máa ní ìbá multiple rẹ̀ times hundred tó gbogbo eléyìí ń bẹnu tó yẹ ká fi síwájú jàmà káwa náà máa ṣe tó àwọn ẹni tí ń ṣe kọ̀ọ̀rọ̀ wọn lọ́rùn njanu máa ń kó ẹ̀mí rẹ̀ ń jànù máa fi lé náwó gbogbo wa dá ahun sílẹ̀ mi fa ulaika humul muflihun ẹni tó bá ti lè borí ahun ẹ̀mí rẹ̀ àwọn ni ó sòrí ẹ̀ kásì lọ pa àsakásàtì àṣà oúnjẹ ló fún mi tí èsì kọ́ fẹ́ gba àrísìkì mi yóò bá lẹ́fún irọ́ lásán sakọjìyà lásán lásán ìyá ní jẹ́ olùsíyàn ó tún rẹ́ni sàánù rẹ̀ ó tún máa sakọ ó lè gbé gàrí kọ́ lọ sórí àkìtì ẹ dákun ṣé eléyìí wọn kọrẹ́jì ẹlòmíì láti ṣe dáadáa mọ́ kò ní kọrẹ́jì wọn ok o kọ kókó fún ọ lówó àmọ́ kọ̀kọ́ ra ń jẹ wá fún ọ tó máa kó fún kò ní kó gbárísìkì òun abẹ́rẹ́ ẹni tó fún yàn lórí tán ní gbárísìkì yóò bá lẹ́fù tó bá ra nǹkan fún wọn náà ni wọ́n ní wọ́n gbárísìkì àní rọ́bà rọ́bà àwọn lọ ra rọ́bà fà níbi tí wọ́n ti ń ta pílásítìkì wọ́n ra dọ́sìn tó wọ́n ń pin wọ́n á yín nù pé màá ṣe fi ń jẹ wọ́n á yín ọ̀ máa lọ. <laughs> wọ́n máa tẹ̀ra wọn dànù lórí rọ́ torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní ẹ má ba dáadáa tẹ̀ sí jẹ́ o pẹ̀lú rẹ̀gùn àti nínilára tọ́lọ́run bá ti kọ́kọ́ ràn yín lọ́tọ̀ ẹ̀rí dáadáa sí ẹ má ṣe rẹ̀ kọ́dà tọ́ba ń sọ pé òsínkìnnìkan túlẹ̀ kó pé mi fẹ́ mi fẹ́ mi ìfẹ́ ẹ má balada mi jẹ bákan náà ìnínilára ìrègùn bẹ́ẹ̀nù ìnínilára ìnínilára bẹ́ẹ̀nù règùn kódà tẹ ti lè jẹ ẹni tí ń ṣe règùn àbúrọ̀mọ̀ kò mọ̀ ẹni tó tẹ̀ sórí fún gàgò nífẹ̀ẹ́ rí yín mọ́ kódà ó lè máa wàhálà yín ti pọ̀ jù àbí òye bí kéèyàn kó gùn yàn ní mọ́tò kó ẹgbẹ mọtò ah, ẹgbẹ mọtò lọ ni ah, ẹgbẹ lọ yóò da kẹ máa gbé lọ́tẹ̀ máa ti lọ ah, ẹ̀dá kùtùrọ̀ lọ bóyá wàá gbé nǹkan a ti fún yín àti yín tí ọba jẹ ti yín ẹ̀ máa kàlẹ́ mi lọ wípé ń gbé jáde mo gbé jáde lọ́kàn ń bá tà kí lọ́kàn ẹ mọ̀ pé ilé bẹ́ẹ̀ bá ta mọ́tò ẹ̀ dáràn ṣé ìṣe mọ́tò tó abúlágbádá lè léyìn kò ní ẹ̀ ló mọ́tò yẹn ń kọ́ mo ti tà á eléyìí túbọ̀ sí pé ẹ bá ti bonya ní nǹkan ẹ pẹ̀ yìí dá ẹ bá tó bójú wo bẹ̀ mọ́ ntọ́ba níta bá ti fún yàn ntọ́ba wò ló lè fi ṣe kó sá ma ṣe lọ tọ́ ká sọ̀ra fún rẹ̀gùn ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn wọn rán ma ń sùkò ìrẹ̀gùn wọn fi bá tọmọ ọlọ́mọ jẹ́ ṣé bàbá rẹ òun gbàgbé kó lo bí ọjọ́ ọ̀ràn wọ lọ sùkò tèmi àbúrò rẹ̀ fi rán ọ lọ ah, ah. ó bàbá mi sì wá ti gbé àwẹ̀ wọn. torí pé ẹran mi lọ sùkúlù àbí òye wa ọmọ kan fẹ́ sọ pé sùkúlù ẹ mú kó nà mi ntí ẹ lọ ma lẹyìn tó ti jáde ntí ẹ lọ rí ti pọ ẹlòmíì ọgbọ ọmọ àbọ ọmọ àbúrò sọdọ yìí ọmọ wa rántí pé kìí ṣe bàbá yìí bàbá o kọ bàbá Ah, o to mọ bàbá rẹ ń bàbá nìsín nbọ lọ wà tó fẹ́ jọ nbọ lọ wà tá à ń dasọ sí ọlọ́run ẹgbọrọ ẹgbọrọ nìyẹn o lè fi dàn kankan o tún fi tẹ ọmọ ibi tó ti yẹ kó ọgbà yìí ti gbẹtẹ tọ kẹlẹdì yóò fi kọmọ alahori anas Ọlọ́run lápèjúwe rẹ ọdà ẹni náwó kárí mi ni wọn ò lè rí wala yu'minu billahi wal yawmil akhir tí ó gbọ́ lọ́ngbọ́ tí ó gbọ́ tí ó kàn gbọ́. فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين ọlọ́ni àpèjúwe wọn dà gẹ́gẹ́ bí àpèjúwe akọ òkúta tí ń dání téèpẹ̀ wa ń bẹ lórí rẹ̀ àrọ̀ ọ̀dọ́ òjò wa rọ̀ sí lórí rẹ̀ ṣé pé ọ kù lórí akọ òkúta kò ní sẹ́kù ọlọ́run lápèjúwe owó táwọn kèfèrí ń nánu àwọn àpèjúwe oríṣiríṣi tọ́lọ̀n fi lélẹ̀ kálí bá a mọ̀ pé owó tí kèfèrí ń nánu kọ́ òfò lórí òfò tọ́ títí wọn bá jófò bá náwó sójú ọ̀nà ọlọ́run kò ní jófò ká sì jẹni tó lánìyàn láti nà kódà kó sì pààní a lè má nì lónìí wọn tẹ̀yìn bá lánìyàn pé tọ́lọ̀ ń bá fún mi lówó máa ń na sójú ọ̀nà lọ èèyàn tó gba aládé ẹni tó na tó ń tà yín nínú dáadáa tọ́lọ̀ tó máa ń ṣe fáwọn ọ̀rọ̀ ọlọ́run ọba kó ṣe dáadáa fún wa tó o béèrè tó wà mẹ́rin. wọ́n ní ẹ̀jọ̀ ṣé ọ̀rọ̀ yẹn ni fún ìyàn nígbà tí ọkọ rẹ̀ tó bá kú káwọn ni kí ó fẹ́ ọ̀kan nínú àwọn àbúrò rẹ̀ torí kó lè bá rí nínú dúkìá tí ọkọ rẹ̀ fi sílẹ̀. oníbèrè obìnrin ni ó ní sí ọ̀ràn ẹni tọkọ èèyàn bá kú kéèyàn kọ́ gbà pé kí àbúrò ọkọ kó súyàn ló pọ̀ nítorí pé ó ní wọ́n kà kún májẹ̀mú tó fi lè jogún ọkọ rẹ̀ tí ó bá ti gbà káàbúrò ọkọ sùn ló pọ̀ kò ní jogún ọkọ àkọ́kọ́ ni kófin Ọlọ́run dá lórí pé tọkọ bá kú ẹpin ogún rẹ̀ lọ́nà tó sì fún àwọn tó lẹ́tọ̀ọ́ láti jogún rẹ̀ wọ́n jogún rẹ̀ ẹni tí ó jogún rẹ̀ ìbá àjọyàwó ìbá àjọmọ ìbá àjọbí lọ́kùnrin ìbá àsìjọbí lóbìnrin ẹ̀fẹ̀ tó oníkálukú lé lọ́wọ́ torí kẹ́ ẹ má bàa dára òfin Ọlọ́run ọgbà kẹ́nìkan kú kẹ́ wá jẹ́ ìyàwó rẹ̀ mógún nítorí pé à ń sún obìnrin lóko túláàsì ìjẹ obìnrin mọ́gùn ni ọlọ́run sọ pé ya ayyuhal ladhina amanu la yahillu lakum an tarithu an-nisaa karha ẹ̀yin olùgbàgbọ́ òdodo kò tọ́ sí yàn kíkẹ́ ẹ máa fi tipátipá jogún àwọn obìnrin ọkọ obìnrin kú obìnrin ní freedom láti fẹ́ni tó bá wù tó wù láti lọ́kọ láàrin fámìlì ọkọ rẹ̀ tó kú ó lè lọ́kọ mí bẹ́ẹ̀ tí ọba sì wù kọlọ lọkọ rẹ ń bomi tẹrú wa lò ní àbí wọn fi ṣe wọfà tó bá sì wù láti fi ọ̀kan nu fámìlì ọkọ onítàn lè jábúrò ọkọ ó lè jẹgbọn ọkọ kò sẹ́ni tí ó lè fẹ́ lábẹ́ òfin Ọlọ́run àmọ́ ìwọ fún ní ìgbà fún tó bá wù tó bá wù ọ̀rọ̀ kò ní jogún àfikọ́ fábùrò ọkọ rẹ á jahiliya jahiliya ìsì ayé ojú dúdú ni eléyìí tó lọ́wọ́ bá lè tutorí rẹ fi àjẹ kọ̀tọ́ ẹ sì rí i pé wọn ò ní ṣe bẹ́ẹ̀ fún gbogbo obìnrin tọkọ rẹ̀ kú ẹ̀yà afọbìnrin tó máa ń wò wípé ọkọ rẹ̀ fi dúkìá lẹ̀ wọn ò sì fẹ́ kókó dúkìá yìí wọ́n ti wá sọ fún wọn lábẹ́ òfin ṣẹ̀ríya tába ní ká pín ogún yìí obìnrin yá àtàwọn ọmọ rẹ̀ ní òkú lọ obìnrin yá àtàwọn ọmọ rẹ̀ ní òkú gbogbo nǹkan lọ torí kó kó òfin yálẹ̀ òfin bàbá lẹ̀ ìyàwó àtọmọ nìkan ló fi lọ ọmọkùnrin sì ń bẹnu ẹ̀gbọ́n àbábúrò gan ò ní jogún kankan torí rẹ̀ wọ́n wá fẹ́ jẹ obìnrin yẹn náà mọ̀ náà alaikum salaam. Assalamu